لنا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فلدده إلينا عند احتياجنا إليك ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة حفظ المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل ربي زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى Yeah. أعوذ بالله من الشيطان الرجيم أزكى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين وبه نستعين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين امدا وشكرا وشكرا تفسيرا وجارتا وجارتا حمدا وشكرا وشكرا سيرا وجارتا وجارتا لله رب العالمين حمدا وشكرا حمدا وشكرا سيرا وجارتا حمدا وشكرا سرا وجارتا لله رب العالمين حمدا وشكرا adúpẹ́ fọba olúwa ọba olúwa ọba gbogbo ẹ̀dá gbogbo ẹ̀dá dúpẹ́ fọba ọlọ́run. fọba ọlọ́run. ọba àwa ẹ̀dá. àwa ẹ̀dá. tí ń ṣerú ẹ̀ yìí fún wa. a dúpẹ́ fọba ọlọ́run. a dúpẹ́ fọba olúwa. ọba gbogbo ẹ̀dá. a fọba ọlọ́run. ọba ẹ̀dá tí ń ṣèrò èyí fún wa àdúpẹ́ fọba olùwà. jama adáwọ̀ fọlọ́hún adáwọ̀ fọlọ́hún. alhamdulillah. alhamdulillah rabbil alamin. alhamdulillah rabbil alamin. wọ́n ní bẹ́ẹ̀ dúbà máa nọ́ọ̀rọ̀ yọmọ pẹ́ẹ́ dú ẹ̀ka ni. bó sì dání gọ́lásì kan mẹ́ bó du bọ́dà bọ́mọ̀gbọ́ ẹ du bọ́mọ̀gbọ́ ẹ da kó sáà ti ṣe kan mẹ́ ìrònú máa ń bí ọpẹ́ tí n bá ronú dáadáa yóò rí pé ọ̀rọ̀ òun já ọpẹ́. biare biare bilẹ̀ bá sùúrù nìyàwó di mẹ́wàá. insha allah. kó dakan nù dàbẹ́ ta. ní abẹ́ ọwọ́n kọ̀ wọ́n ọ̀pọ̀kọ̀pọ̀ náà náà dá mọ́ tí ń di ọmọdá kan ìdá mẹ́ta báyìí. à ń jẹ sàrí bọ́ à ń sínú. ó sọ wá sí ń rọrùn ọlọ́run àdúgbò fọ́ o. alhamdulilah. òní ni àwẹ̀ ó di mẹ́wàá bí. inshallah ẹ sọ pé alhamdulilah. alhamdulilah tẹ́ ẹ bá wojú ọjọ́ jàmọ́ ẹ mọ̀ wípé gbogbo àdúrà táwa mùsùlùmí ń ṣe lọ́dún yìí ọlọ́run ti gbà alhamdulillah. tẹ́ ẹ bá wojú ọjọ́ bọ́jọ́ ṣe ń rí àlámà lọ́jẹ́ ìkẹ́ ọlọ́run níjẹ́bà òun àánú ọlọ́run níjẹ́bà òun. láàfin gbọ́dọ̀ kúnu lásìkò àdúrà ká ṣe a gbọ́dọ̀ kunu ká má ṣe a gbọ́dọ̀ kunu lásìkò àmì ká má má sàmì dáadáa ìmọ̀ gbà ní à ó ti gbà báyìí ẹ Amina. Nàìjíríà ó di pẹ̀sẹ̀, ẹ̀rì yóò di pẹ̀sẹ̀. Amina. Ẹ á tètè máa fi àdúrà kan kún àdúrà tó bá di pẹ̀sẹ̀ kí ọmọ dẹ́sẹ̀ sí alọ́rùn kámọ́ tó fi dáràn torí bá a ṣe dùnmọ́ náà láwa yìí nítorí kípa ọ̀ka ẹlòmíín ni pé kò rí ná tó bó ṣe fẹ́. lójú ó kẹ́síkó. lójú ó lójú ó de ní ire. bọ́lá bá ti ní lárí nìsẹ́rì àmọ́ ti tọrọ ẹ̀ mọ́ yóò gbà pé ọlọ́run ò fún wa mọ́jà tún sílò. amina. okùn ti lọ okùn ti ṣe gbẹjẹgbẹjẹ fún wa nàìjíríà rí báyìí náà kúkú bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ okùn ti dẹ̀ alọ́rùn rí tí gbogbo ẹ̀ rọrùn ti gbogbo ẹ̀ rọrùn tẹ́kù ń ké bí eku tẹ́yẹ ń ké bí ẹyẹ tí ò sí wàhálà ìgbà àdẹ̀kúndé náà ni wàhálà dé epo náà lọ dá pọ̀lọpọ̀ wàhálà sílẹ̀ nàràkàlùkù ń balẹ̀ ẹ̀ bọ̀ yìí. Ah, ọlọ́mọsorí wa lórí tí ò ní ìdìdẹ̀kún. amina. ó sì jẹ́ pé ńgbà tí yàrá dé láwọn adẹnire kí ló dé ọlọ́run abẹ ọmọ o tó bá di pẹ̀sẹ̀ náà jẹ́ kí ara wọ́ balẹ̀ o. amina. Ya lè fi sìn ọ́ o. amin. yà lè fi bẹ̀rù rẹ o. amin. àrídùnnú pé ọ gbà ó ti ń gbà á ń gbèpẹ́ láàánú ni ó ti láàánú púpọ̀ jù ni ẹwà ṣe ń wí gàtàgàtà hàn ló ti ń fi hàn kó fẹ́ gbà yìí ẹ ìparabalẹ̀ ara tutù kò sí hehehe hanhanhan ò sí mọ́ ah. bí ọba sówó tóòrùn tó mú àmúbóòdì ah. tí ò sówó téyìn ra ice water tí ó dà orí bẹ́ẹ̀ mọ̀ pé tí bá ti ń máàmúbóòdì bẹ́yẹn tí máa gbẹ̀yẹn lórí ṣíṣe àìsàn owó téyìn àmúlọ́sibítọ̀ ń dábàá yìí. Ah. Lo ṣe rọrùn fún wa yìí ọlọ́mọ ní irọ́ gbẹ náà o bá a ṣe rí rọrùn nú ọjọ́ yìí tọ́jọ́ jẹ́ rọrùn yìí tó tutù dódó yìí ọlọ́run bá ní tutù gbèsè ayé wa náà gbogbo bí ara ti ń ta wá ọlọ́mọba ni dẹ́rọ̀ sí àmín gbogbo bí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ bá ní bututu sí àmín gbogbo oríṣiríṣi nǹkan tá a nídìí wọ́n lọ́mọ jù wá lọ mọ́sà sí fún wa àmín ọba sí fún adọ́ tẹ̀fà bàrẹ́kà sí àmín gbogbo àwọn aboyún wájú wọn sọ láyọ̀ àmín àwọn tí ò gbádùn fún lálàáfíà àmín àwọn tí ò ríṣẹ́ bá ní fún ọ níṣẹ́ àmín àti ti níṣẹ́ lọ́wọ́ mọ́jọ bọ́lọ́ wọn àmín sí ó já wọlé àánú ọlọ́run wọlé àṣọbi rẹ gbogbo ta tí wọn nídìí bẹ́ẹ̀ ní ìmánì ní o ní gbogbo ta nídìí mọta pèsè fún wa. wà á ta bẹ́ńlé àti bẹ́ẹ̀ kiri fisẹ́ sọ wa. àmín. fisọ́ ẹ̀sìn wa. bàbá ló wà àwọn ọ̀tá wa. wọlé àṣọbi ọlọ́run. àmín. la hawla ààrẹ wa bani fúnra láàfíà. àmín. jọ lẹ́mìí gígùn. àmín. lè ṣe fún lókun àtàwọn àti òfin ṣe. àmín kun wọn àti sẹ́yìn jẹ́ wọn bá ní kun wọn pọ̀ gómìnà wọn bá ní fani fi mọ̀ náà òyì tí ń dà lọ́yọ̀ sọ̀tì bá ní jẹ́ ó tò àtòṣìṣẹ́ àti gómìnà ọlọ́run jẹ́ wọn gbọ́ra wọn yé àtàrà àdó ọlọ́run jẹ́ ndàlùbáríkà la hawla wala quwata. illa billah. ní àná àyà tí wọ́n kà fún wa àyà méjì ni àyà twenty eight twenty nine lórí àyà yìí mo wá ní ọ̀rọ̀ táwọn afáàn sọ lọ tí ìdélẹ̀ tí àsìkò fi tó lánàá ọ̀rọ̀ tí wọ́n sọ ìlà fẹ́ wá sọ tán kíá ká tó bọ́ sínú àyà mi àyà mi yẹn ò àwà àtúlé ní insha Allah. àyà. ìgbà tí àwọn gèvèrí ọlọ́run ní bá dán padà sáyé ìtí à ń ṣe kú náà wọ́n tó padà bẹ̀ ìtí à ṣe kú náà ni wọ́n tó padà síbẹ̀. ọlọ́run wa ní kẹ́sì máa wò ó ibi tí a kọ̀yìn sí tí sàlìkì àmọ̀ yìí ń ló sì lóore o ayé tí wọ́n takú sí pé kò sí gbèǹde pé kò síbi táwọn ń lọ ọlọ́run ní ayé ń jẹ́ ọ̀tàn ni o ara títán láti mú gbólóhùn ayé wa o ara títán dúníyá ń jẹ́ ọ̀tàn. ọlọ́run lálẹ́ kíámà ìní òkú iná suratul A'la bàbá wa Uthaymin wa tọ́ka wa sí àyà kan tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí. wọ́n ní ọlọ́run sọ pé wàlẹ̀ áàkìrá tó khairun wà àbùkọ́ wàlẹ̀ áàkìrá tó khairun wà àbùkọ́ ọlọ́run ní àlìkìyàmà ńlọlọ́ọ̀rẹ́ ni ó sì sẹ́kù ńlọlọ́ọ̀rẹ́ ni ó sì sẹ́kù. bàbá wọn sọ́tún lè àlá ayé àsẹmùtì ní níbẹ̀ bàbá nítorí pé ọba yìí sọ báyìí pé àlìkìyàmà ńlọlọ́ọ̀rẹ́ ni ó dẹ̀ sẹ́kù yìí ló máa sẹ́tọ̀ yìí wọ́n ní wali hadha tajidu fi dunya surura daiman abada la la àsìpé la tajidu fi dunya surura daiman fi ayati dunya abadan. baba ni ntọ́ ló fi jẹ́ pé ọmọnìyàn kan ò lè máa rí sáá láyé sáá láyé ìdùnnú wọn ní òṣèṣe alikiyama nìyẹn alikiyama ni ká máa rí ìdùnnú sáá tí nǹkan kan ò tún ní jáwọ́ mọ́ tí ó sì ní pínjọ kan alikiyama nìyẹn ayé ìkọ. kí túmọ̀ ìdùnnú sáá tí ò lè papọ̀ kí túmọ̀ ẹ̀ baba ńlá pèjúwe nǹkan méjì ní ń papọ̀ tí ń túmọ̀ sí dùnnú tó pé tí dùnnú bá fẹ́ pé fún yàn nǹkan méjì ni ó pè méjèèjì sì wá papọ̀ láyé ìwọ táyé ni kọ́ papọ̀ ntáyé òfin jẹ́ nǹkan kan nìyẹn alákọ̀ọ́kọ́ ẹ má fẹ́ rí dùnnú tó pé láyé gbogbo ara rẹ̀ ó lálàáfíà gbogbo ara rẹ̀ ó ní àlàáfíà kò ní máa fọ́ mórúnkún kò ní máa fọ́ múnú orí ò ní fọ́ ọ̀fìnkìn ò ní mú àkọ́kọ́ nù ẹ̀kẹ́jì ni wọ́n pé à ń yakuna fi kọ́líbì yìí sùúrù dahiman nínú ọkàn rẹ̀ lọ́hùn kọjá sí pé ìdùnnú ọmọ bẹ́ńbẹ̀ sáá bára ṣe gbádùn yẹ kí ọkàn náà wá gbádùn bẹ́ẹ̀ méjèèjì ló lè papọ̀ fẹ́ dà tá a pé ó ní ìdùnnú tó pé bàbá ní kò sì lè ṣe é ṣe láyé. ìdí ni fáìmánà ìmú filibadan inú kéèyàn onídẹ́kùnú ara inú kéèyàn onídẹ́kùnú ara wàhùwà rọ̀fàáyà alátìyẹ̀dìhù ilẹ̀ anas alihal ó náà ni kí èèyàn ní ìrọ̀rùn korowó ná korílẹ̀-èrè gbé korí mọ́tò rẹ̀ gùn kọ́rasọ̀ rẹ̀ wọ̀ kí oúnjẹ rẹ̀ wà ní ní mutarọ̀ tíban kó máa jẹun ní mujada wílan kó fi jadwali fún lóúnjẹ yẹn times table pé bàbá gbọ́dọ̀ jẹ nǹkan kan láàárọ̀ lọ́sàn-án wọ́n jẹ nǹkan báyìí lálẹ́ wọ́n jẹ nǹkan báyìí tí àwọn nǹkan dẹ̀ ti rẹ́dì tí ì ṣe pé ẹ máa wá kiri. gbàtí ó jẹ èso gbàtí ó mu tíì gbàtí ó mu minigan gbàtí ó mu minerals gbàtí ó ṣègbà kí wọ́n ti tó lẹ̀ tẹ́kù ti wà parí ìdẹ̀kùn ara nìyẹn. bàbá ní ẹ̀ ń bá ìsíwá níyàn láyé mọ́jẹ̀mú ni pé ọkàn ru ẹni bẹ́ẹ̀ ò ní gbádùn ẹ̀ ń bá ti ń jẹ oúnjẹ oríṣiríṣi tó fẹ́ yóò mọ̀ sanra bí ṣe ń sanra tí ń lókun lára ni ọkàn ọmọ ọkàn ọmọ fún ọkàn tí ń pọ́ǹbù ẹ̀jẹ̀. E nígbàtí ọkàn bá ní àlàáfíà tí ó sáfo tí gbogbo nǹkan ò dì mọ́ lára ní ọkàn ráyè ṣiṣẹ́ dáadáa ní ọ̀ráyè pọ́ǹpù ẹ̀jẹ̀ lẹ́jẹ̀ ọlọ́kàkiri ara ní ọ̀sàkúlẹ̀tì ara lọ́mọnìyàn ó lè gbapá gbẹ́sẹ̀ gbogbo nǹkan lọ dáadáa tí ọkàn ti ń pọ́ǹpù bá ti jẹ́ pé ìdíwọ́ wọn ti súnmọ́ so ẹran ti súnmọ́ wọn ti fún máàrin ó di kí ìfúnpá gíga ọmọ wáyé yẹ́wọ́n ní ìfúnpá gíga ní tẹ́bá délé àwọn olówó tẹ́bá bá wọn dé kọ̀rọ̀ yàrá wọn ẹ bá máa ń sìn ní wàhálà ń yá nulẹ̀ wọn tí wọ́n máa ń wà kò gbọ́dọ̀ wọ́n wà ní ó ti níye ibùsọ̀ tí wọ́n máa ń wọ̀n fẹ́ lómi gbé ntẹ́rìn láàárọ̀ rèé o so yóò wà máa ṣe wàhálà táàgùn òfin jáde wàhálà tí bàbá kápẹ́ńtà ò ní dìbà àwọn ti là ń bí iṣẹ́ tiwọn bàbá bíkìlà ti là ń bí iṣẹ́ tiwọn so àwọn ò ní àwọn ò ní ẹkọ sílé kámọ jẹ díẹ̀ díẹ̀ yóò ṣe wá lọ ni kó tó jẹ bó ṣe alọtọ bọ tó ṣe wàhálà tó ṣe fìtínà yẹn òun ti ṣe wo wàhálà tiẹ̀ ó ti làágùn ọkàn ti lálàáfíà tó gbé àwọn tálíkà lòun ìṣe ń wa kó tó rí ni bàbá tó ní tí ò ní wa yóò bí àìsàn bàbá nídẹ̀kùn gbé e wá dànsìn o tálíkà wàá ṣàìsàn ọ̀fẹ́ ṣàìsàn wà tálíkà ṣe dáímọ̀ wà nìyẹn ṣe dáímọ̀ gbogbo àṣekẹ́ tálíkà yìí tí ẹ̀mí wa ń fẹ́ jojúmọ́ ká níláárí tí àdúrà ó sì kolẹ̀ ní ìsìn àdúrà kan kolẹ̀ ní ìsìn à ń fẹ́ ká níláárí kọ́lọ̀ sì jà níláárí. àmín. ó pọ̀ àlemọ́sàmì ẹ̀ẹ́n mọ́ndàlá wa ní ìsìn o ìgbà tá a bá da ń tà ń tọrọ ìtàn ní bá a ṣe wà yóò ṣe àníyì lọ́dọ̀ wa. tabada tansi tọkọdélẹ tó wá di pé ah, ah, baba ṣe ti dókítà yín wọ́n fún yín déètì o ní ohun olóhùn náà ò gbàgbé kò jẹ́ mọ́ dókítà bí dókítà bá bí wà lọ́wọ́ dókítà dókítà yà wá lé ni wàá fún lóògùn oògùn ṣé mo máa lò nígbà tí wọ́n máa lò ó bá ṣe ta bọ̀nbọ̀n ní ìsinyìí torí pé n ta wí o tí ì dé ni kì í wá sí bàbá nìkan bójọ́dọ̀ lọ bá dé fún tí bàtí fẹ́ kí wàhálà ò dé báwọn kó sì máa wọ́nà sí wàhálà tí ì làágùn ni dáìmọ̀ wàdà àmọ́ nínú àlìjànnà a máa wá jẹ báyìí náà oh, asàfùlà a máa wá jẹ tó lọ a máa jẹjẹ tí ò lẹ́gbẹ́ tí ò sírú ẹ̀ láyé a máa wá mọ̀mọ́ tí ò sírú ẹ̀ láyé téèyàn jẹrú láyé a máa wá jẹ a máa mu mbe a máa gbádùn mbe kò wá sí pé ni ẹ̀dọ̀ ń dun ni ìbàdé kò sí kàkà àwọn àìsàn kan gbòde nísìnyí láwọn àìsàn àwọn olówó ni wá ń ṣe jù torípa ni à ń jẹ wàhálà ẹ má ti lè jẹnu agolo jù kọmọdétì kánsà òun dẹ̀ yọjú báyìí àbákú àṣà kò sí pé yọ lọ́jọ́ kan kọmọdéjọ́ kú ló kù kọmọdétì kú àtàwọn àrùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbádùn ní sì ń bí láti fẹ́ mọ́ gbádùn yìí èé ṣe táà wá sánà ibi ata tìrídẹ́kùn gbére tí sàlìjánà bí ìbá sọ pé ọlọ́run bá fi sọlá jàmá tọ́lọ́run bá fi sọlá gbogbo ẹ̀ ń bá ní chẹ́ńjì lọ́wọ́ tí chẹ́ńjì bá ti ń di tí wọ́n fi ń dá mọ̀pẹ́ ní ìlú lọ ní tálíkà mọ́ bẹ́tà wọn láwọn abala abìkan àwọn abala abitọ́jọ́gà àgbàdùn lókè pẹ̀ yìí ni tálíkà máa bẹ́tà olówó mbẹ̀ ẹ pé bó ni ìgbádùn ọ̀gá àgbádùn tálábì sọ fún wa tálábì ní dúníyá àdúníyá màtá wà khairu màtá ìyá imratun saliha sallallahu alaihi wasallam àdúníyá màtá wà khairu màtá ìyá ìmúratún sọ̀lẹ̀hà anábì ní tá a bá ti yọwọ́ ẹ̀sìn ọlọ́run nínú ayé gbogbo tó kù ń bẹ̀ mọ̀táàwù ni ìgbádùn ni akọ́lé aramátò arasọ ajẹun àṣegbàs gbogbo ẹ̀ mọ̀táàwù ni gbogbo ọba dà fún ayé mọ̀táàwù ni ètò wa lóore jù nú gbogbo mọ̀táàwù yìí pátá tó lóore jù ń bẹ̀ ní kọ́ láyàáré ńbẹ̀ ayááré kìí sáyà nìkan o ayááré olówó ìsábà láyàáré. ẹ wo lọ́wọ́ tí ìbá sọ́kọ́ bá fi sọ lá. àfẹnitọ́lọ̀ ń bá fún lówó tí ìwà sọ lówó ọlọ́run kan fún lówó bí kò fún àfáà lówó tí ẹ gbọ́ tẹ́ ìbàjẹ́ bílọ́níà àfa ni ọmọ jẹ́ tí ìbàjẹ́ bàtà yé ara ẹ̀ jẹ́ o kókó ńlá yẹn àfa kọ́ wá bọ́ ńlá yẹn olówó torí tí àfa bá ti kó ńlá yẹn àfa tọ́wọ́ rò láyẹn olówó ju ta àfa lọ tiẹ̀ tanu ọlọ́run lè bọ́ àfa lówó kọjẹ́ bílọ́níà kọjẹ́ tirilọ́níà bí ẹ̀ tó ń pè bọ́ọ̀ tí àfa yẹn ni mo jẹ ẹ̀ mọ̀ yóò mọ̀ ní bí àfa yóò hùwà bí àfa kìíní yẹn kẹwàá lẹ́gbẹ̀ẹ́ kan ti ń lò lásán ni ṣùgbọ́n olówó tó gbowó kárí tẹ́ pé olówó nìyẹn àwọn olówó nìyẹn tí wọ́n máa ṣe bí olówó wọn yìí sábà láyàrí àìwá láyàrí wọn kì í jẹ́ wọn jọ̀gá àgbàdùn ẹni ẹlẹ́ni ní máa bá wọn jàǹfààní àárín wọn hmm. yóò ti máa yé yín. tọ́lọ́mà nítorí pé ńgbà ẹ̀pẹ́ wo ló ní tí ì ṣe imán tí ì ṣe ìmọ̀ tó jẹ́ imán nínú kò ní fi lówó yẹn dáadáa kò ní lórí ẹ̀ gan dáadáa ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ọ̀dọ̀ wọn kàn jẹ́ gáràjì fúyàwó wọn ni tí hmm. wọ́n páàkì sí àwọn ọkọ̀ gangan bẹ́ẹ̀ bí ọ wà bàbá ti gbé bàbá ti jẹ gbọ̀ngàn lórí ẹni rẹ̀ lálẹ́ bí wọ́n tatata kò lè jó. Ah, ìyẹn ti hàn rún. ẹ ó ti hàn rún. yóò tẹ̀ pé ẹ máa ń máa di stop wọn o yóò ti fún ọ ní sáà pé ẹ bá ti tilẹ̀kùn ẹ máa ń débi yìí o. ẹ má débẹ̀. kò lè jẹ méjì pọ̀ ó ti jẹjẹ kújẹ lọ́sàn-án ìmọ̀kùmù lọ́sàn-án gbogbo ntọ́jẹ́ yìí ti gbà láàfíà pò lára ìsàn ni wọ́n fi ń ṣe bí ìsàn ọ̀bá ti lálàáfíà ọkọláyà ò ṣeé ṣe. sugaja. ìsàn ìsàn la fi ń sọkọláyà ìtì ń jẹ́ nǹkan ọkùnrin gbogbo oríkìríkì ti ń ṣẹ́ lára báyìí ni ti máa wá gbogbo bí agbogbo ti ń ṣẹ́ lára yìí ibẹ̀ ni ti máa ṣàjọ tó ń di nǹkan ọmọkùnrin ṣẹ́ ti ń ṣẹ́ ti ń ṣẹ́ yìí tí ń sẹ́ lọ yìí ibẹ̀ oríkèé kọ̀ọ̀kan yẹn omi tí ń dà ibẹ̀ ní ti máa ń lọ sí ààyè ibi tọ́lọ́ ń ṣètò ẹ̀ sí yẹn kó tó wá jáde síta ẹni tẹ́ kó ti still gbogbo ara ẹ ti gan tó ti gan ọlá ọlájẹ èèyàn ó gan ni inú ilé ac mọ́tò ac ọ́fíìsì ac kìnnìkan ac wọ́n fẹ́ lè máa gbé ac tẹ̀lé títì. kò ní lè wà níbi tó rúgbàgbé mú mọ́ ni ẹ kọ̀ wá lé so ti ń èsì ó ti èsì nu ẹ̀yìn òkú àdàkàn ò ti jẹ́ tọ̀ǹbọ̀lọ̀ tọ̀ǹbọ̀lọ̀ ngbọ̀n mi wá tì sọ́hún nínú ilé tó ti sìn tí ò paradà ṣé kò ní wájú kò ní wá sórí rẹ̀ ọ̀nà àbáyọ jàre tí ò ní wá fọ́ra rẹ̀ ìgbádùn tún wá ní ẹgbẹ̀rún obìnrin a sì máa rí hàn kólẹ̀ ẹgbẹ̀rún ni o. thank you. bàbá sàdé. one thousand. igba márùn igba márùn bọ́ọ̀bà magba gba márùn two hundred níjẹ́gba lọ́nà márùn two hundred nígbà Awa ní lọ́nà márùn ẹnìkọ̀ọ̀kan obìnrin tí ó ní nìyẹn. àmín. sọ wa tán. àbí àbọ̀sẹ́kù àwọn apàgọ́tì kò lè ní bí alọ́ nǹkan mi kò ní bí alọ́ kábọ̀lọ́ rè máa sálámà sọlọ́hún tó bá fẹ́ rí wa á lọ́ máa kí ọlọ́hún. àbí. kò ní bí alọ́ kámọ́ máa sálámà síra wa gba àtàjọ́ ń pàdé wá sí i àlìjánná wa ń bí ọlọ́run jọba alágbára dé ọ̀nà kan náà ló tún ṣe sí. à ń pàdé wá sí ni o apàdé níbi ọ̀tọ̀ ọlọ́run kan ni o apàdé níbi iṣẹ́ ọlọ́run ni o tẹ́ pé bí ibi ń pa akọ̀rùn tá a gbé jẹ́ pé a gbé mọ́ra wa pé salamu aleykum salamu tá à ń ṣe síra wa yẹn alijanna wa náà bí o ti papọ̀ nìyẹn àwa àtẹ́bí wa ọ̀kan náà níbi kan náà lájọ wọ̀ ibi ọlọ́run lágbára dé yọ́yà fi iṣẹ́ rẹ bàbá tọ́ga ju ẹ lọ gbé ọmọ wa bá bàbá lókè ni kí wọ́n lè jọ wà pọ̀ kí lè jọ dúró pọ̀ iṣẹ́ ọmọ òtó bàbá ẹ̀ àlìjẹ́nà bàbá ju ti àlìjẹ́nà tó mọ́ lọ látara àánú ọlọ́run ọlọ́run lè bá ń gbé kúrò lálìjẹ́nà tó wà ń sálẹ̀ kọ́ wá bá bàbá ẹ̀ lókè ẹ má sọ bàbá kalẹ̀ wá bá. torí ìpele ìpele àlìjẹ́nà ìpele yẹ ẹ wà lè mọ ẹ lè rí ẹ lè tara yín láyé láéláé ibi tán ìpele tí kálukú wà lọ́nà lọ́ wà kò dẹ̀ jọ pele kankan nú ayé pépele kan wà ń bẹ lálìjánná ẹ á wà pé ìlú kan torí pé ìlú yẹn amẹ́ríkà ni ìbàjẹ́ amẹ́ríkú ìbàjẹ́ amẹ́ríkì nítorí ó ké njẹ́ bí wọ́n bí yọ forí sọ kò lé ẹ̀ lé gbóòórùn àlìjánná ń bẹ. ibi orí forí sọ ká. àwa máa bára wa gbé ẹbí àtẹbí àmọ́ yíra wa bá a ṣe máa jókòó ẹbí lámàjókòó àlìjánná náà pàṣẹ ra báyìí akapàdé nídìí igi túbé ni abàṣọ ntá sọ kálíkọ́dẹ̀ tó ká ọ̀hún ọ ẹ̀kọ́ yìí sí ayé báyìí èyí ń lọ báyìí èyí ń lọ báyìí kálíkọ́ kẹfà yàrá ìjẹun náà nìkiri pípẹ́ máa rìn rìn rìn kẹtó dàlí jẹun náà afẹ́ dàlí jẹun náà afẹ́ yìí ra wa jàre afẹ́ dé pàdé kò sí fóònù tá a fi pera wa kí nǹkan ro pé bàbá ìmọ̀mù náà ni mo ṣe ròyìn àwọn ó sì máa gbọ́ mi bàbá mo fẹ́ rí yín o ẹ̀jẹ̀ kálí mọ̀ pálí jẹ́ náà ń bẹ níwọ̀n ṣe fóònù ìta ń gbé káàkiri ayé yìí ìmí tó ń bọ̀ lẹ́yìn rẹ̀ tó ti jẹ́lé yìí lọ táì mọ̀ pé nǹkan kan bẹ ti ń yà àlìjánnà. agbeni ń bí ni mo wà àti ìkóró àdàbí agbeni ń bí ni mo wà táwa ń lo landphone nígbà náà mọ sọfọ àwọn ẹlẹ́yà yìí pé ẹsìn mọ owó sádìgbà kan tó bá yá nǹkan kan wà tí màá máa fi pè yín tí màá fẹ́ kẹ́nìkan wá nù yín tẹ́pẹ́ ní tó bá jókòó tí o sì ní mọ̀ pé mò ń pè ó wọn ni bí ó ń bò ló ṣe jẹ́ pàdé mi náà mọ̀ ṣùgbọ́n yọ wà tó bá yá pé ẹ̀yìn yé ń rí ọ o wá o ṣẹ̀gbẹ́gbà ń bẹ tí máa pe obìnrin èèyàn tí ò ní dáa kẹ́ni tó jókòó jọ gbọ́ pé yẹn ń pé ọkọ òun ní ń pè òun ṣẹ̀wọ̀n gbà mí bẹ́ẹ̀ máa fi sáwàdà ń yẹn pé ẹ máa wo ọlọ́wọ́ gbé nǹkan dé o tí máa fi pè yín o ẹ pé mẹ́rin máa jókòó tí kò ní gbọ́ pé mo pè wọ́n lọ́kàn mọ̀ pé ah wọ́n ń pè mí olùdíje báyìí ibi tó ń lọ kò ní mọ̀ pé ibi tó ń lọ rè ń gbọ̀ wá dé wọn sọ pé ṣé ẹ rìnà ni rìnà tí má ti káyà kúránì tí má ti ń ríròyìn àlìjẹ́ nínà ń bẹ̀ mo fi máa mọ̀ yìí pé ó súnmọ́ kí nǹkan báyìí tún ṣẹlẹ̀ torí pé Ọlọ́hun ó júwe fún wa tí ó fi yé wa yé ké pé àlìjẹ́ náà wà. bẹ́ẹ̀ bá délé àwọn ọlọ́lá ẹ̀yẹ́ ẹ máa káràmásìkì ọlá alẹ́ yẹn ẹ máa ṣe ìtìbáàrù ni ẹ máa ṣe lára alẹ́ yẹn fún tarati yín pé ńgbàtẹ́yìn lè wá láyé tó báyìí mo lọ́lọ́run ṣe wá jẹ́ ẹ lọ́rùn kún ayé yìí o tẹ́ẹ̀fì ní pònú eléyìí bọ́nú ìyá o ìwọ lèmi ó ṣe wá rí èyí tó jù yìí o èyí tí ò ní òní máa lé ètò orí pé a ah, kẹ̀kẹ́ ní gbé wa kíní kan ní í ṣe mọ́kò máa lé yẹn kó lé yẹn ń tiẹ̀ pé ọ́ dàbà òun máa lé sọ́dọ̀ ọlọ́run ni pé àlìkíyàmọ̀ ìwọ ọlọ́run jẹ́ ńlá lìjẹ̀ náà wọ̀ bọ́lá máa wá kọ́ pé ó ní láyé ó ọba dẹ̀ ní láyé náà máa já ń tiẹ̀ pé wọ̀ ọlọ́run nígbà tó wá lè fún mi tán láyé ah, kí n wà kí nínú nítumọ̀ wàlẹ́ kò ẹ̀rí alikiyama ńlọ gabi tá a máa lé jù ló jẹ́ pé a máa fi ayé wà ká máa fi alikiyama wá ayé káfàyé wa wá alikiyama ni ìdẹ̀kùn gbére ò sí o kò sí. bàbá wa ní <clears throat> ńgbà tí pín dẹ̀kùn méjì àwọn tí wọ́n ní dẹ̀kùn ara ó dájú pé wọn ò lè ní dẹ̀kùn ọkàn wọ́n yìí máa a ímù fìlẹ̀kọ́lìbì àwọn kan wá ń bẹ láyé tẹ́ pé ìdẹ̀kùn ọkàn làwọn ní àwọn ò ní wàhásà lè mùmìnì amúmìnì ọkàn tiẹ̀ ló gbádùn bí ọlọ́run bá tẹ́ ọ lálẹ̀ fún wọn wọn à ní fi ọlá yẹn tréní bọ́dì wọn kó fi wá àfẹ́tì ọkàn wọn rárá ló bí àwẹ̀ mọ́n tọ́sí and Monday máa jù sí lọ́sọ̀ọ̀sẹ̀ ló bí àwẹ̀ ẹjọ́ mẹ́ta lóṣoojú ọrùn oṣoojú ọrùn máa jù sí lóṣooṣù ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ẹ̀ẹ̀mẹ́ta lóṣù ara yóò fi ní kò fi ní wú jù tí wọ́n ẹsẹ̀ máa wá wá máa ń sìn tí wọ́n bọ̀ fi jò ó ìyẹn ilé ẹ̀ jò tán kì í jò bọ́ọ̀rọ̀ yìí ní kùtù ní jò báláǹsì àìsàn ló ti dáhùn mọ́jọ́ dà báhùn gbé ọkọ̀ sílẹ̀ fẹsẹ̀ rìn kó tó di pé wọ́n máa fún ọ ní tánsítébù iye ibi tó rìn lójoojúmọ́ ẹ máa rìn mẹ́lì mẹ́ta sà tí ẹ bá fẹ́ gbélé wọ́n ń pè àìsàn kan ní heart attack heart attack wọ́n ń pa àìsàn kan bẹ́ẹ̀ àìsàn yẹn kì í bá wọn rò tì yọ kà sí gírí náà ní ọlọ́nu àwọn onímọ̀ ìtọ́jú ara wọ́n ní òsì tí ń bi ju pé ọkàn lọ́sọ̀ọ́sẹ́ lẹ̀ lọ ó ń fagbára ṣiṣẹ́ fagbára ṣiṣẹ́ ó ṣe débi ó ti pẹ́ẹ́n ọba sọ̀ọ́lẹ̀ ọlọ́nu ó lè sùn lálẹ́ kọ́mọ́jì ó lè jí láàárọ̀ kọ́mọ́dà alẹ́ ó lè máa sọ̀rọ̀ lọ́kọ́ gbé gbogbo náà jẹ ó lè máa rìn lọ́kọ́ sí bu ilẹ̀ ọkàn sọ̀sẹ́lẹ̀ nìyẹn kí ní jọ́kàn sọ̀sẹ́lẹ̀ ó ti ní àìsàn tẹ́lẹ̀ àwọn amúmi ní òdodo wọ́n ní àwọn lọ́kàn wọn máa ń lálàáfíà ó dunná fìlàsí lóru dunná fìlàsí lóru òṣìṣẹ́ náà gbá yóò lágùn lóru ọ làágùn lẹ́rọ̀ nìyẹn lẹ́rọ̀ nù kọ́ńbà la tipátipá wọ́n ní bẹ́ẹ̀ yìí bàbá ní bẹ́ẹ̀ gbọ́ tọ́lọ́ ń sọ fún wa inú sọ́tún nahal aya ninety seven tọ́lọ́ ní mani amila sọ́ọ̀lẹ̀ hami dakari aw onsa wà wà mú minnu fala nọ́ọ̀hì yanahum ayata tọ́yìbá. ولا نجزيانهم أجرهم أجرهم ما كانوا يعملون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون bàbá ní bẹ́ẹ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀nì àmì náà sọ lè ha ẹ̀ ń bá min dẹ́kari ọkùnrin ní àwòsà bóbìnrin. wọ́n wá mọ́mìnà. bàbá délé òní ni mọ́mìnì ṣẹ́gbọ́n nǹkan mọ́ni wà mọ́mìnà àlẹ́dí àlàdí àmìlà àmàlà sọ́líhá ẹni bá ṣe ẹ̀rí náà ni mọ́mìnì ọjọ́kùnrin ni ọjọ́bìnrin ni ẹ̀ máa ṣe ẹ̀rí náà ni kò sí nǹkan míì téèyàn fi ń di mọ́mìnì ju ṣiṣẹ́ lọ tó jẹ́ sẹ́ẹ̀rí ọlọ́run ní ọlọ́run wá ṣe lérí pé. falanuhyiyannahu hayatan tayyibatan. ọlọ́run láwà á fún wọn ní ayé erégbé ṣẹgbọ́ á fún wọn ní ayé erégbé láti máa ń bára wa dúpẹ́ jọ̀mọ́ pé jẹnjẹnjẹn wá sí nǹkan mi ẹ kíra wa ẹ kíra wa kíra wa láti fẹ́ kú kò nídìí kíkí o ṣe fúri ara rẹ ni àáfà àti ń ṣe wáàsí fúrí ara ẹ̀ ẹ̀ ti ń gbọ́ wáàsí fúrí ara ẹ̀ tá a sì gbọ́ tá a dẹ̀ ló fúrí ara wa ayé ń bí náà ni kálukú ti máa gẹ̀ẹ́tì ara ẹ̀ kó má gbọ́ kó má lọ kó má lò ó kájọ máa láyé lọ káwa ẹni ẹrù ẹ káwa ẹni ẹrù ọ̀pá kan yìí nǹkan kan mẹ́tẹ́ẹ̀ká máa ṣe táyì kan ṣe ó yẹ ká máa ṣe ó yẹ ká máa la àwọn àyè kan ká lè máa understand ara wa well bí ká máa lọ uchage ká máa lọ adéọyọ àwọn hospital ká máa lọ ọbẹ ká lọ máa wọ àwọn èèyàn lórí bed kábìlà ká ìwò wọn pé àwọn eléyìí máa ń bẹ lánàá tí wọn ń tẹ̀lé girigiri wọn ti wọ orí bẹ́ẹ̀ nìsín orí bẹ́ẹ̀ nígbà orí bẹ́ẹ̀ nìsín yìí ṣé iṣẹ́ rẹ̀ ń lọ déédéé bí sìn iṣẹ́ tí ò lé pati kó fi lé lọ́wọ́ àti iṣẹ́ yẹn ti lọ déédéé sìn <laughs> ìlọrin wù lórí bẹ́ẹ̀dì yìí tọ́ba bá bí ìlọ nìsín àbí wọn ìbá bẹ́ẹ̀ lọ ni àìmọ irú ẹ̀ tó ń sọdá. wọ́n kà sọ pé ẹ lọ páàkì bọ́ọ̀dì yẹn o bọ́ọ̀dì yẹn ẹ odi bọ́ọ̀dì nìyẹn ẹ lọ páàkì bọ́ọ̀dì yẹn o. láìsí bọ́ọ̀dì yẹn náà. kò dá wọn lójú àwọn tí ń sẹ́ńbẹ̀ ah. kò dá wọn lójú. wọ́n ní ẹ lọ páàkì ẹ lọ páàkì ẹ gbé lọ sí mọ́túárì. ọ̀sán nìyẹn. ká máa lọ bẹ̀ yẹn kátó máa wáyè lọ sí ọgbà ẹ̀wọ̀n kálọ̀rì máa wo àwọn tí ń bẹ ń ziyaratu sujana. bọ́ bá mọ̀ bí wọ́n ṣe lọ ọbẹ̀ wá bá wa jàmọ́ ń bí àwa máa ń lọ ọbẹ̀ lóṣooṣù ti wá. wá jọyìn wa kọ́ ọ ká lọ kí wọ́n mú ọ débẹ̀ kọ́ lọ wo ti jẹ́ ayé. ọba àwọn èèyàn tó ti gbókìkì wọn lánàá ọba pàdé ń bẹ̀. <laughs> tí wọ́n wò pẹ́wú ń bẹ̀. pẹ́wú ni o. ṣé sẹ́sì lọ déédéé báyìí ń bẹ̀. iṣẹ́ ti bẹ̀ yẹn ọ̀yà máa ń ṣe. <laughs> iṣẹ́ tí òjì ọlọ́wọ́ àsì tí òjì ó kírun tí òjì ó ṣetọ́ lọ́n yẹn ìyẹn ti dúó. ẹ wojú ẹlòmíì ti wà ń bẹ̀ tí ọ̀fẹ́ kan jẹ́ pé orí ọdún kà kọ̀rọ̀jọ́ kà kòrósù kà kọ̀rọ̀dún kà wọn ò dájọ́ ẹ̀wọ̀n fún ó sì ń bẹ lẹ́wọ̀n pé ntòsí ni o ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ni o torí kà bó ti ń lò ní ìsìn kò sí kò sí máìnà sí mbẹ wọn dẹ wọn dẹ wọn dẹ sọ kankan lórí ẹ̀ máa ọkùn bẹ̀ mm. ńgbọ́lọ̀ wa mú kóònù ayé tó fi inú ayé mi yẹ kí ló bá ṣe sí iṣẹ́ lọ dédé mẹ́yẹ amẹ́yẹ tẹ́ mọ́ gbọ́rọ̀ ẹ̀yẹ kó lẹ́rọ̀ kó gbọ́rọ̀ ẹ̀yẹ lẹ́rọ̀ tó tó sí ẹ̀kọ́ nídìí àkíbẹ̀ àkíbẹ̀ kù kága máa dúpẹ́ bọ́lọ̀ ń tọ́ ìtànú ti wá nì ọbẹ̀ ká gbáyé eré fáńsẹ̀ rẹ̀ ṣe ó kọ́ òní bàjẹ́ à ń bọ̀ ní ìsìn ní à ń pé ní à ń ní à ń pè ní à ń pè mú ní ẹ̀ ẹ̀yin náà tẹ́ ń pariwo ń gbóná àti yín náà ní tú. àbí. ń gbóná àti ní tú. àbẹ́ bá ẹ máa rántí ọlọ́run mọ inú yín lókùn tó máa rántí ọlọ́run tọ́pọ̀ pọ̀ ọlọ́run bẹ tí ì ṣe pé kìíní ọjà náà látàárọ̀ sáà táàdà lẹ́sà ìjọ sunday yóò tó fi bòde lọ ní òbí ṣe ń pò lóde kan náà bòde kan pàṣẹ ìmáàlì tó bẹ̀rẹ̀ wàhálà mi sáyé tá a wà yẹ́yẹ́ kan náà yìí ó kú sí èèyàn kan ló bálabàlà bàlàbàlà kò ní tí kó ń bẹ téye jẹ ká àbámọ̀ kó ń sáyé wa ayé wọn ní jásáyére mọ́ ni ngbò wọn fi ngbò wọn fi kọyàn tìyàn ngbò wọn fi pààyàn tì ẹni yóò súnmọ́ jùlọ sí yàn tó súnmọ́ jùlọ sí yàn ngbò báyà yóò sùn náà olóhùn ti gbàgbé pé òun tiẹ̀ ah pé dáàdi òun tiẹ̀ ti yọ̀dọ̀ sí dáàdi ọmọ rẹ ní sọ báwọn kọ́lọ́mọ̀ sì ti abẹ́. àmín. àmín. ìyàwó a máa sá lọ bá dójú ẹ̀ tán. tv ah. tani ọkọ̀ kan lẹ̀ ìyàwó ni o. yóò gbèrọ. ẹn tí ò jẹ ẹn tí ò fẹ́ kẹ fẹ́yàwó rí tẹ́lẹ̀ ebe ìta ebe ìta sọ pé yọ pé o tó kánlẹ ní ìyàwó rẹ bó sì yàwó jù bẹ́ẹ̀ lọ náà òun náà padà kánlẹ ni ọlọ́mọ fi wá súra wa ẹ̀sà mi jẹ amínà ọlọ́mọ jà súra wa àmín ìyàwó a máa sọ ń kọ̀rọ̀ wíwọ ọlọ́run pàápàá ọkọ ah. ẹ̀ ní bá wíwọ ọlọ́run pa wàlákì pákó òun níbi ṣùgbọ́n ọkọ òun ti dè mọ́lẹ̀ kò jẹ́ ọ lọ ìwọ lọ́hùn bá ń gbẹ̀mí ẹ̀ bá ń gbẹ̀mí ẹ̀ lọ́ bá ń gbẹ̀mí ẹ̀ bàbá kan gbẹ̀mí ẹ̀ tán kan bá ń kẹ́ bá ń kẹ́ bá dọ̀dọ̀ rẹ̀ tán bá ń kẹ́ ìyá tí ń jẹ yìí tó gẹ́ mọ̀kónú ìyá yìí bá ń kẹ́ lọ́dọ̀ rẹ̀ bá ìyàwó ní kíkọ́kọ́ mọ́ ọ lọ́hùn. ó ti rùn sí. ìyàwó tí tí òye orí tọ́lọ́ I love you rẹ jọ́sìn. bẹ́ẹ̀ náà ni wọ́n náà lè sọ wọ́n náà lè sọ bẹ́ẹ̀ tí wọ́n tiẹ̀ tún sẹ́pẹ́rẹ́ tí ọtọkùnrin ah ọlọ́run kú iṣẹ́ ọkùnrin ọlọ́run ṣàánú wá ọ ẹ̀sà mi. amina. ọkùnrin ọkùnrin ọkùnrin. abọ́kùnrin kọ́ ni. abọ́kùnrin kọ́. nígbà tí ìṣe nìkan ló fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. tí ẹ ti bá ń tiẹ̀ nù. tó ní ìdìmọ̀ yọjú. tó ní ń bá nù. yóò máa sálámà sí ìtọ́ pẹ̀lẹ́ bò wá ní sóò jẹun. sóò jẹun. sórí fún yẹn ti lọlẹ̀. sóò lògùn ẹ. máa lògùn ẹ déédéé o. kílẹ̀ wa kílẹ̀ wa kílẹ̀ wa ṣe olóhùn ayẹwo náà ni kùsì lè bu olóhùn fẹ́ wá owó tí wọ́n jẹun lọ. àbí. olóhùn fẹ́ wó tí wọ́n èrògùn lọ ẹgbọ́n sẹ́kì ọmọ lọ. Ah, ah. owó nìkan kí sì wá lọ ogun nìkan kọ́ wá lọ. ó ti ya bò mí. báyé ṣe wá rí nìyẹn kì í ṣe kà ìwọ ni ọgbọ́ra rẹ yé là ń sọ ọkùnrin ẹ̀hún ṣe kà obìnrin ẹ̀hún ṣe kà ìwọ ni ọgbọ́ra rẹ yé bó ṣe mọ nìyẹn nígbà wájọ ń dùn mọ́ra wa tá ń dùn mọ́ra wa ní kìnnì à ń dún mọ́ra nìyẹn i love you i love you gbogbo orí fóònù obìnrin orí fóònù obìnrin tó mm. obìnrin rẹ̀ ó ní gbogbo tí wọ́n fi mọ kọ́kọ́ òun ní pé ó ti ní sáìn pé ti ahàn wọ́n rè. ti bá lè rè. ẹ ń gbọ́dọ̀ ń sànú ẹ lọ́wọ́ ni. Mm. Ah. ọba yìí ń sànú rẹ ní fi rí bẹ́ẹ̀ yẹ. fúnra ẹni ó dìlí tiẹ̀ kó mẹ́ẹ̀. ó dìlí tiẹ̀ kó ti bá tiẹ̀ lọ. ìbáyé òjò ń lọ ẹ bá rásì yé ayé ìwọ̀n ẹ̀ wà mọ́yàmọ́ ọ̀kan náà afa wa sọ sínú tíratà àríkà wọ́n ní obìnrin arúgbó kan ó ti dàgbà ó dàgbà ó ti gbó wọ́n ní ọwọ́ jáde ta wọ́n ní anabi wa sọ pé gbọ́ yìí sábẹ́. sallallahu alayhi wa sallam ẹ wá wo ìmọ̀ ẹ wá wo ìmọ̀ ẹ wá wo nǹkan ẹ wá wo kẹló kẹlẹ́wájà gégégégé ń má bọ̀ jàmbá rí ah kí alẹ́ léyìí sẹ́yìn alẹ́ léyìí ah sẹ́yìn ìtọ́jú ẹ̀ ti jẹ̀nu tán yìí tẹ́yìn ẹ̀ ti ká tán yìí. wọ́n yàrá bí sọ pé tó ayé tẹ̀ ayé tẹ̀ ń nù o lọ́yọ̀jú sí yìí o lẹ́ sá fún o lẹ́yìn tì ń o lẹ́yìn tì ń o ntí ọ̀dà kan yìí fún kálukú nù o. bẹ́ẹ̀ bá rí arúgbó kan tí ẹ̀ ń gbójú sáfù tí wọ́n bá sóògbà ọmọge hàn yín ẹ pé bí èèyàn bá kú nítorí eléyìí ọ̀tá ọ̀dà bí èèyàn bá kú yẹ pé èèyàn máa ń wá ilé ìtẹ́ báyìí kú síbẹ̀ ó sì dáa báwọn ṣùgbọ́n ibi ibi ìyá ń bàjá nù ibi gbogbo yóò jà sí nù èyí tí ò ní já bẹ̀ yé làlìkí àmọ́ ẹ má wá yé àwàfẹ́ wọn ò ní a má wá bọ̀tí ẹ má wá borí tọ́lọ́ là ń sọ wọn ò ní a má lówó wọn ni a máa kọ́lé wọn ni a máa gbádùn but n tá à ń sọ nìyí pé ìrìn àjò ọ̀tán síbi àwà yìí á pòun bí njọ́ kan fi akọ̀ ikú ọ̀pẹ ni à ń pè apẹni tí ń pe ni. gbogbo àwọn bàbá bàbá tó dàbí pé màlẹ́kà ni wọ́n gbà ń bẹ láyé ńlẹ́ Ìbàdàn yìí láàfà àwọn dàmọ́ ń sìn wọ́n ti lọ ẹnì kọ̀ọ̀kan náà lọ́njọ́ kan tá a dì tán tá a dì tán táyọ̀ dìtàn téèyàn ní rí tẹ́tẹ́ pé iṣẹ́ ni ó kù tẹ́ máa ròyìn tẹ́ máa dáko ń tàn. àbájọ bá rí bẹ́ẹ̀ àdéhùn ọlọ́run ni pé. falanuhyiyannahu hayatan tayyibatan. ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ọlọ́run ní tí wọ́n bá wá tún láyé dáadáa tán á wà lọ tún san wọ́n lẹ́sàn-án ẹ̀san tó dáa ju iṣẹ́ tí wọ́n ṣe lọ láyé iṣẹ́ tí wọ́n ṣe láyé òun wọ́n gbádùn rẹ̀ láyé nípa pé wọ́n gbàyè rẹ̀ ètò wa dáa ju ẹ̀san èyí lọ á lọ san fún wọn lálẹ́ Jánnà tí kálukú náà wà pé iṣẹ́ mi kọ́ yìí iṣẹ́ mi kọ́ lélẹ́yìí ìbáná la sọ la kà yí pé àwọn tó bá jẹ́ pé wọ́n kíkú ẹ̀rí jẹ́ ogun àwọn ni wọ́n ga jù tọ́lá wọn ni wò ní ìṣèṣirò irúṣẹ́ kankan nǹkan bá pàdé ẹ̀san wọn náà tán ó tún pé káwọn tó padà wáyé pé ntáwọn ń gbà lẹ́san yìí ó ti pọ̀ ju ntáwọn ṣe lọ táwọn lọ kú sí i iṣẹ́ tá a bá ṣe láyé bó tilẹ̀ kó tó kò lè tó ntọ́lọ́ òṣèṣàn fún wa tó bá rí bẹ́ẹ̀ ìyẹn ni jáma wá o ọlọ́run ṣàánú wa. àmín. bàbá wa kọ orin kan àwọn tí wọ́n kọ pọ̀ tí wọ́n gbé wá wọ́n gbé wá sínú tíra tí wọ́n bàbá wa Ibn Qayyim àwọn ni wọ́n kọrin yẹn bàbá Ibn Qayyim rahimahullah àwọn ni wọ́n kọrin yẹn wọ́n yín láwùsá wà tí dùnìyà jana ọba jana haba ọdọ tí ń. wọ́n láwùsá wà tí dùnìyà jana haba ọdọ tí ń. lamuyẹsi kìmí ni ha rọ́bùdá kùfúránì. لم يسك منها رب ذا غفران لم يسك منها رب ذا غفران لكنها والله أهاكر عنده لكنها والله أحقر عنده من ذا جناي قصري تيراني من ذا جناحي قصري طيراني من ذا جناحي قصر طيراني بابا ni láwùsá wà tí dùnìyà jàǹdà hábàhù dọ̀tí bàbá nítorí ẹ pé gbogbo ohun tí ń bẹ láyé pátá pátá ẹ papọ̀ ẹ̀yìn orí amẹ́ríkà orí saudi orí gbá orí agbó lọ́sọ́wọ́ dòdìyà jana haba ọdọ̀tí tá a bá pa gbogbo ẹ̀pọ̀ tán pátá sójú kan náà táwa fẹ́ scale rẹ̀ a fẹ́ wọ̀n àwa gbé gbogbo ẹ̀ sórí scale orí mọ́tò orí ilé orí aya orí ọmọ orí owó oore ìgbádùn re oore bàálù gbogbo nǹkan rẹ láyé ẹ wá papọ̀ ẹ wá gbé e sórí òṣùwọ̀n kan afẹ́ wọn. lọ́sà wà tí dùnìyà jana àbẹ̀ òdòtí. làmúyẹ̀sì kìíní ní àárọ̀ bùdá àkùfùrọ̀ ni. làmúyẹ̀sì kìíní ní àárọ̀ bùdá àkùfùrọ̀ ni. bàbá nítọ́ ẹ pé bàbá gbé lórí skéèlì yẹn àwa lọ rè mú ẹyọ kan wá nínú yẹ́ẹ̀fan. làmúyẹ̀sì kìíní ìyẹ́ ẹ̀fọn àbí ìyẹ́ esin ìyẹ́ ẹ̀fọn gbọ́ arámẹ̀ ẹ̀fọn àbí. bẹ́ẹ̀ni àbí ẹ̀fọn yàmùyàmù òsì lọ́dọ̀ tí. mẹ́nà. nínú <laughs> ibi ayé gbégẹ́ bi tó gbé yẹpẹrẹ wọ́n ní kò sí orílẹ̀-èdè láyé tí ò lẹ́fọn. Allahu akbar. Akase wọn lè lajú débi pé kẹfọn ọmọ jàrá àdúgbò wọn o. Wọ́n lè ṣètò kán máa fi nǹkan sánmà njojúmọ́ tẹ́fọ̀ fi ní yàrá àlùmọ̀ pé wọ́n ní lẹ́fọ̀n yẹn wọ́n nínú kòkòrò tó kárí gbogbo ayé lẹ́fọ̀n wa. àwọn kòkòrò sì ń bẹ́jẹ́ pé ọ̀dọ̀ wa ń bí nìkan láti mọ̀ tí wọ́n bá fẹ́ mọ̀ ń lùbọ̀ mí wọ́n yà mọ́ lọ́ọ́ bẹ̀ ní lọ́fíà wọn àbí káwọn wá wò ń bí àwọn kábà bá wọn. ṣùgbọ́n nínú tó kárí ayé ọ̀kan bẹ̀ lẹ́fọ̀n ọ̀kan bẹ̀ lẹ́jọ́ kò sí ìrántí ọ̀mẹjọ gbogbo tó wà lè mẹ́sàn nù Quran tó wà lè mẹ́sàn nù Quran báyìí kò síbi tí ò sínú báyìí lè mẹ́sàn kankan nù Quran bó ṣe mẹ́sàn ìsìn yẹn tó mẹ́sàn ẹ̀fọn yẹn tó mẹ́sàn ìjò yẹn àti pé gbogbo tí ń bẹ láyé lọ́mọkìnrin yẹn bàbá wa ní ìyẹ́ ẹ̀fọn ẹ̀yọ̀kan ní ìyẹ́ ẹ̀fọn gbogbo orí ayé ń pata oríṣìíkè kan tàbá ẹ̀fọn lébi ìfẹ́ ìyẹ́ ẹ̀fọ́ tún wá dalókè yóò tún dalọ́lẹ̀ kò tún wọn kọ wọn yẹ́ ẹ̀fọn. lọ́sọ̀wọ́ tí dùnìyà jẹ̀nà àbà ọ̀dọ́tì lẹ́múyẹ́sìkì mi ní àrọ̀bùdá gòfòrò ni. bàbá ní tó bá jẹ́ pé bá lọ wọn yẹ́ ẹ̀fọn ni tó yẹ pé gbogbo orí ayé ìbá tó ìyẹ́ ẹ̀fọn kan ni kìbá ti fún káfìrí láyé kìbá ti fún ọ ní nǹkan kan bẹ̀ káfìrí ìbá ti ní ìbá ti wọ́n ti jẹun sọ́dọ̀ pé kò sí láì ló yẹ máa fún káfìrí tí káfìrí wà sọ di bẹbẹ tá máa wá kiri ìbẹ́yìn ẹ̀yìn tìbí kan káti ẹ̀rú ayé pé ayé yìí máa tiẹ̀ kéré pọ̀ nígbà bá ń gbọ́ iye kan táwọn kan jí kó bí àwọn kan iye mílíọ̀nù báyìí ni wọ́n jí kó tìrí lọ́ba yìí ni wọ́n jí kó ẹ wà wípé ah. àṣeyí àṣeyí ayé àṣeyí tiẹ̀ yìí nítorí mú irú àwọn yẹn wà nípò yẹn tó máa di owó ah, máa di owó yẹ kéèyàn mú ọtí yóò bá ló ń bẹ ni. lọ́wọ́ sáwà tí dùnìyà jàná àbá òdòtí lámú yẹ sikimi ní àrọ̀bùdá kò fọ́rọ́ ní. لم يسق منها رب ذا كفران kò tẹ̀wọ̀n kankan ẹni bá lòun rí gbádùn ayé ṣebí bẹ́ẹ̀ náà ni yóò ṣe jẹun tó korò sí ẹ má fẹ́ gbádùn láyé ni o kò ṣe pé dandan o tó a fẹ́ dẹ́n tí wọ́n ga sọ síbítù máa sọ pírẹ́sàn fún ni o agbo àṣẹ àlá ni sẹ́mọ̀ wò kan ah. agbo àṣẹ àlá. tọ́ sẹ́mu àfa mo rí mọ̀ kan lára agbo yẹn ní rọmọdánà yìí. iṣẹ́ tààrà. agbo yẹn ọlọ́run fi sọ lá látara pé òórùn rẹ̀ tíìkì. Masha Allah. òórùn rẹ̀ tíìkì. ó tíìkì. ọlọ́run máa fi òórùn yẹn ṣe ọlá ni. wàláhì. tí ọba jẹ́ lọ ní tẹ́sítì tó dùn. tó ń pọ̀ kọfẹ́ púpọ̀ náà. bẹ́ẹ̀ni kòkòrò pọ̀. lẹ́nu bẹ́yà lẹ́nu àwọn táwa jẹ́ pé a gba yí o. kòkòrò ah, pọ̀ kòkòrò pọ̀. tó yẹ ní pé yàn máa pè nǹkan kòrò kò ah. sí ńlá kòkòrò. kòkòrò. amóoru yìí ni. ha àfa mo bá ń wa n bá ńgbàtílẹ̀ wa mọ́ tí mo wá rí bára mi ṣe rí ah, wọ́n á rò wípé á kìlọ̀ ókè máa ń sọ pé mo làgbó àṣẹ aláàlá nà mo wá dúpẹ́ fọlọ́run. alhamdulilayi. pé á ah, o sì mọ̀mọ́ sáyé mi rọrùn nítorí wípé mo kórìíra ah mo kórìíra pọ̀ mo kórìíra púpọ̀ jù mo lè fi jẹun tó bí mi ni mo kórìíra pọ̀ ọlọ́run wa bá ń dẹ́rọ̀ rẹ̀ kò jẹ́ ń gbóòórùn. Allahu akbar. mi gbóòórùn. Allahu akbar. tí n bá lọ gbóòórùn ìbáfẹ́ ìjẹ́pẹ́ ayé ìbáfẹ́ ìnira fún gígbẹ́. Allahu akbar. nígbà mo kóra tó kóra tó bẹ́yẹn ọ̀pọ̀ àlejò ní jẹun tí n bá rí nǹkan báyìí tí ò bá tẹ́ lọ́rùn yín máa rántí fúnjọ́ mẹ́wàá ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí mo fi bí oṣù méjì kọ ráìsì lẹ́tí ń jẹ́ nípa pé mo rí ráìsì bì kan ní pẹ̀lú bákan bákan tí má ti gbé láti kalẹ̀ báyìí ibẹ̀ lọ́kàn mi ò lọ bí i tiẹ́ ni. ìyìn tún gbòòrùn o ló tún tó àwọn òkè má gbòòrùn mọ́. Ah. nígbà máa ra ń fa nítàgbò yẹn ṣe lára mi mo ní àsòfin ah, sàánù mi ni tí n bá gbòòrùn nílé làgbò yìí. Allahu Akbar. àti pé gbogbo ẹ̀ ń bá gbòòrùn náà bàbá bá ọ dì mú náà ni. tóró òórùn yẹn tíìkì. kì í mọ̀ ṣeré. kó o fi bọ́ ara tó ilé bọ́ ara báyìí àṣẹ ọlọ́ọ̀ni kiri náà. ààrẹ ìṣẹ́jú méjì nù yẹn. yọ tó ni yọ tó gbogbo ara ni kèsì sẹ́kẹ̀ ló ń ṣe dára. Ah. àṣì ọlọ́ni kọjọ́rọ̀ tààlẹ̀ láàrin ìṣẹ́jú méjì yára ẹni wọ́n fẹ́ nìkan ọ̀rà lówó pọ́ọ́kú wọ́ra bíi mélòó kan lọ́ba lọ fún ẹnìkan lò ló ń tì bá ní à dákun wọ́n bá ń gẹ́ẹ̀tì agbo yìí o wọ́n bá ń gẹ́ẹ̀tì kíní yìí o ó ní owó ni o ó ní òun tọ́jú ẹ eh? òun ṣe kíní kan lọ́ba pè lówó kan fún un ẹjẹ́ mà forty thousand lọ́wọ́ akúfẹ́ nìyí. lahakubar. ó wá wò pé kó o má jẹ haramu tán ó wá mú didi one thousand bẹ́ẹ̀ ó wá ah. fún bàbá àjọ pé ẹ̀yin náà ẹ gbà kọjaramu tán ni kọjara kò tán kò jẹ tán. Ah, ẹ ah, kó fún sábẹ́ thirty nine. wọ́n á one thousand jẹ́ ọ̀rọ̀ ọ̀tàjẹ̀ ẹbí ẹ ọjẹ́rú ti ń dúpẹ́ nàrà fi gbọ́ ẹlòmíì ti lò fún tójú ẹ lọ kò já gbọ́. ọ ti di màá nú. nǹkan oṣù obìnrin ń ṣèṣégeṣège nǹkan nǹkan ẹ̀bí ó lò ẹ̀yìn kan ń ro ó lò ètò ọmọ fi kó ẹ̀yìn ogun ọba eléyìí ogun kìnnìkan eléyìí wọ́n sátìrà màgbọ́ àṣálà kan ẹ má fẹ́ àwẹ̀ gbà lọ yìí tó ẹ pọ̀ bá fẹ́ káwé ọgbọ́ ọ̀gàn kì í sáré o tọ́bẹ́ káwé o bú ọ yẹ fọ́nà gàlí ẹ̀ máa mú bíi síbí méjì méjì ní sáàrì lálẹ́ ìdí ni pé ó lè máa jẹun dáadáa yóò lè ọmọ sùn wọ́rọ́wọ́rọ́ báyìí ti wọ́rọ́wọ́rọ́ tó ń jẹun dáadáa àwọn onígbọ̀n kò gbogbo ní kébọ́ yà sírí mi lọ́tọ̀ ara rẹ̀ ó balansi nítumọ̀ ẹ̀ ẹnu ọjà ìgbádùn agbo àṣálẹ̀ ò mọ́ mọ́ sí i ayé ìnánu ayé ìnánu bí ó sì mọ̀yán yọ́yà mi sójú yúyàn lọ. Ah. gbogbo oògùn òyìnbó tí wọ́n bá dẹ̀ fi ń tó dùn kùn lẹ́yìn tá a fi gbé mì àìsàn tá a lò sí ń tè tọ́yọ́ lọ bòtú náà tó ti mú nǹkan wá mì wánú ara o tí wọ́n fi mọ́ òun oògùn tí wọ́n bá fi egbòogi nìkan ṣe òun ni yóò ṣàìsàn lára tán pọ́nyán tí ò ní ṣàìsàn mí kù yóò jẹ́ pé ilẹ̀ wa wọn ti ṣe a sì lọ́gbọ́n débẹ̀ èèbò tọ́gbọ́n débẹ̀ ní sẹ̀ǹkan mi kù yìí lu àgúnmu tọ́jà àgúnmu gangan ó bẹ́ tà fún ojú kó lo nǹkan tí ó ṣe fún bà tẹ́ pé wọ́n fi nǹkan kùn lẹ́yìn tí ń dùn náà lọ lu àgbo tó mú fúnra rẹ gbóòórùn rẹ gbọ́pìlẹ̀ rẹ igi igi igi tí wọ́n fi ṣe ewé tí wọ́n fi ṣe hmm. wọn ò mí sí nǹkan kan míì mọ́ ó sì dáa báwọn ju kó tó wá lọ́nu ẹ́ńjìnì kan lọ nǹkan kan lọ tó fin àgbógiri. lakinna ha wàláhì ákàrù ìndàhù. lakinna ha wàláhì ákàrù ìndàhù. bàbá ní ṣùgbọ́n mo fọlọ́wọ́n bá àlékè ọ̀rábùrẹ̀ wàlá ákàrù ìndàhù ayẹyẹpẹ̀ ẹ̀dọ̀ ọlọ́run ayé ò jẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́run mi ń dájà ná ìkọ́ sílíǹtàyàrá. من ذا من ذا جناء قصر طيراني من ذا جناء قصر طيراني ayé yẹpẹ débi pé kò wá tó ń tó ní ìyẹ́ tí ò ṣe é fòjìnà ń sánmà bí ẹ̀fọ́ bá ti fò pọ̀ nísìnyí atẹ́kọ̀ọ́ parẹ́ nísìnyí láì fi bọ́yẹ bá dé láìfẹ́ rẹ̀ fọ́n mọ́ bí oṣù tùbá ti lágbára nísìn àìrẹ́ fọ́n mọ́ torí wọ́n tún ti lè gbogbo ìyẹ́ wọn dànù. Ah, ntí ìyẹ́ rẹ̀ wà lágbára fífò bẹ́yẹ láyé òtó yìí. nàfi máa kọ́ lórí fún àwọn èèyàn ń jọ àwọn àfa àwọn àti àti lọ bàbá ní kẹ́ wọn. àmín. àtàjà pé ayé ò ń ti gbà bá dà lọ́ ẹ̀dá. ayé ò ń ti gbà bá dà lọ́wọ́ ẹ̀dá. ẹ̀rín àárọ̀ ẹ̀kún alẹ́. ẹ̀rín àárọ̀ ẹ̀kún alẹ́. mọ̀jà yóò gbà bá dà lọ́ rẹ̀. mọ̀jà yóò gbà bá dà lọ́ rẹ̀. ẹ̀rín àárọ̀ ẹ̀kún alẹ́. mọ̀jà yóò gbà bá dà lọ́ rẹ̀. Màjá yóò dàbà dá lọ́rẹ̀. Ṣé pé láàárọ̀ ẹ̀kiri kan ẹkún ni ó gbẹ̀yìn ẹ̀? Allahu wo ọmọ bí ọkùnrin ni o, ọlọ́run ó wò ó, Àwọn àwọn èèyàn wọ́n máa ń Yorùbá. Àdúrà yẹn àníyàn tó dáa ni wọ́n fi àmọ́ bẹ́ẹ̀ ni tẹ́ ń bá ṣe fún bàrò dáadáa ó fẹ́ lọ́rùn èpè nu ẹjọ́ lè sàdúrà yẹn àníyàn tó dáa ló fi ṣe bọ́tì ẹ má rò dáadáa ẹ tẹ́ ń ṣe fún bàrò dáadáa pé àdúrà yìí ó lóorùn nù òórùn kan bẹ́ẹ̀ tí ò dáa wọn ní òní ẹ ní kúngbà tí nǹkan ẹ ẹ ẹ ẹ gbàtí bá ń dùn ọlọ́mọdé ọ̀tán gbàtí bá ń dùn ọlọ́mọdé ọ̀tán gbàtí bá ń dùn ọlọ́mọdé ọ̀tán gbàtí bá ń dùn tí bá ń dùn lọ́wọ́ kẹ́ ẹ mọ́ tán mhm. ṣùgbọ́n dandan ni kẹ́ ẹ tẹ́sà ń gbọ́dọ̀ ni ẹ tán sí wọn nígbà tí ó bá dùn mọ́. Allahu akbar. jẹ́ ọ̀tán ìgbà tí bá ń lọ máa máa ṣe jẹ́ ọ̀tán ṣé àtànsá ṣé táwọn ò níyàn ó bẹ̀ pé ìgbà tí ó bá dùn mọ́ ní ọ̀tà sí. Eh. ẹ̀rín àárọ̀ ẹkún alẹ́ májàyọ̀ gbàbàdà lọ́rẹ́ májàyọ̀ gbàbàdà lọ́rẹ́. wọn ni a máa ga láyé wọn ni a máa lo mọ́tò láyé wọn ni a máa gbádùn láyé wọn ni a máa fàyàrẹ́ láyé àmọ́ gbogbo rẹ̀ ẹjẹ́ àfipalẹ̀ bí à ń lọ mọ́ gbọ́kọ̀ lọ wá sí gbọ́kọ̀ rẹ lọ wá sí lọ́fọkọ̀ rẹ gbọ́ wá sí mowó rẹ lọ wá sí túnjọ túnjọ túnjọ ní owó gidi tó tó ṣe nǹkan láì ṣe ń ta láti wo hmm. pọ́ǹbù ẹ̀ pọ́ǹbù ẹ̀ fọlọ́n kọ́ bá kópa máa ẹgbà owó tó torí pé ẹrú àmọ́ díjọba náà tí wọ́n bá tu bẹ́ẹ̀ ni lẹ́rọ̀ òun ló fi pamọ́ òun kí ó mu sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. ó bìyà àgbà àyíṣà ìjọ kan wọ́n pa ẹran. ọba bíi ẹgbẹ́ sẹ́ran yẹn kù màmá ló ti tàn màmá ló ti tàn àfi kékeré yìí ló kù. màmá anábì ní ètè lọ́tàn ní ọ̀tàn nítorí pé wọ́n ti há lọ ni wọ́n há èèyàn lọ ni èyí tó kù yìí ni òkú ìtafẹ́ jẹ yìí ní òkú ìtajẹ sínú yìí ní òkú èyí tẹ́ ẹ ti há lọ́hùn á lọ́ọ́ ba lọ́hùn èyí tẹ́ ẹ ta tó kù lé yìí á kàn jẹ á kàn súdánù lọ́ba tán síbẹ̀ èyí tọ́ ọba jẹ tọ́ ọba jẹ nú ẹran tọ́ wọ̀ nú aṣọ tó lò nú owó fúnra rẹ láìsọ lọ́hùn eléyìí ló lò tán èyí tọ́ ọba ìsọ lọ́hùn ni ò tán ni ò tán lóye pé kọ́ mọ àwọn mọ̀ tán láyé kọ́mọ òun máa kù láyé kó náà máa kù láyé kọ́kọ́ mu lọ lé kéwú ná kọ́lọ́ kọ́ kí ni ọ̀rọ̀ ọba tí ò ní tán kọ́kọ́ kéwú ná. Allahu akbar. má ṣe ara rẹ lẹ́nu tó gbọ́njọ lọ́n lọ ah, ah. ọmọ ka ìwé mẹ́wàá kò ní èsù mẹ́wàá lórí ah, ó sì ka ìwé mẹ́wàá kò sì máa kọ́ ìdátù sọ́lọ̀ ń lẹ́gbọ́n jùlọ báyìí ọmọ tó fún yín lẹ́gbọ́n jùlọ báyìí afọmọ kékeré ní bisikíìtì bisikì ten naira abidjan tán àwa ni fún mi ń bẹ̀ á kò sí. à ń kí wọ́n Baba tọ́jú ẹ̀pá mọ́sábíyá. bàbá ló fún ní ló fún ní bisikíìtì o. ebi kọ́mọ yẹn pé kí mu wa ẹgbà ẹgbà Okay owó ọfẹ́ jẹ bisikì pẹ̀ ń tiẹ̀. ọfẹ́ hmm. jẹ pẹ́. ẹ ẹ tó bá mú kan sí fún un. ṣùgbọ́n yóò bọ̀ sí bàbá ńlẹ́mìí pé ìwọ yìí afọ ní ìṣe tí ń fi pamọ́ ìwọ ṣé ìwọ yóò wùdó bàbá ìwọ yóò wùdó báyìí. Allahu Akbar. ṣé ìwọ dàmọ̀nà ìwọ dàmọ̀nà wọlé lórí báyìí ìwọ ọmọ tó fẹ́ ya tó fẹ́ jọ ya rẹ̀ yìí. o ah! ti plọ́ọ̀gì ẹ̀. ìyá ni a máa gbé kàlórí. wọ́n fún lọ́bẹ̀ ìtàmísì. ìwọ fọ́mọ rẹ lọ lé kéwù ọba yìí máa ń tó o ṣe tí ẹni ò ní jẹ́ ọ̀tàn ìtorí ìwé kíní ìwé òun ìwé tí àwọn ti sáré mọ́mọ́ tiẹ̀ lọ́bẹ̀ kó lè tètè mọ́ ju ọmọ rẹ lọ́hùn wàláhì ọmọ rẹ ni ó mọ̀ ju hàn lọ. ẹni ọmọ rẹ ni ó wúlò fún ju hàn lọ. ìbá ni ẹ̀sọ́ lọ́ọ́ fi mú lọ àbí ni ẹ̀sọ́ lọ́ọ́ fi mú lọ kìkìsà ni àpé kó lè ṣe wòlímọ̀ kó lè pẹ́gbẹ́. torí ìnámọ́lẹ́ amálu bí níyà wáyé ìnámọ́lẹ́ kúlì múlì mọ̀ náà wà. ọmọ mi bẹ́ẹ̀ lé kí o ti yọ lọ́nkọ́ àbí kí bàbá yẹn tètè ṣe jà níyà ọfẹ́ pẹ́gbẹ́ ni tí wọ́n ló kú ọ̀dà ẹ̀ wọ́n sáfi ọ̀nà mòlídìí pa ah, ọ̀nà wàlímà pẹ́gbẹ́ owó ṣe wọlé ah, ah, wọ́n yẹ wòlímà lé kéwù kan wọ́n dájọ́ wòlímà lọ́ba tí wọ́n bá yẹ ìyá kan ló wọ̀ yẹ tó. àbọ̀wò ti yẹ ni. ẹ òjìdájọ́ lọ wọ́n ti má sọ lọ. <laughs> ọba jàjẹ nù. ẹyẹ máa ń wòye pé ọkùnrin tó ọmọ ló ti lọ gba kéwù ó sì pẹgbẹ ó ó sì pamọ́ ló sì ó sì ọmọ tó lọ wòlímọ̀ ó ló ti lọ ó ti dé. àbí ìdájí la lọ. wọ́n ti bá kéwòn fún. àbí. kọ̀fà níyàn tó lọ́wọ́ mu lọ ẹ má tó ṣèyàn náà kó tó change ẹ̀ náà. wọ́n fà níyàn pé torí ayé kankan wọlọ́n mo fẹ́ kọ́ mọ̀rọ̀ rẹ kó tiẹ̀ mọ̀rọ̀ rẹ ibi bá kù sí kọ́mọ ìtọ́nsọ́nà ọmọ ẹni a máa bá ní sọ̀rọ̀ téèyàn tètè máa ń gbọ́jọ́ ọmọ ọlọ́mọ lọ bẹ́ẹ̀ni. máa mi ẹ mọ́rin báyìí mọ́ báyìí mọ́rin báyìí mọ́ àìmọye nǹkan làwọn èèyàn míì gbọ́ lẹ́nu àwọn àfáà tí wọ́n lò ńgbà mọ́ sọ fún wọn wọ́n gbọ́. ọmọ sáà ní ìpurọ́ àti pé ọmọ ọmọ máa fi àánú sọ fún ọmọ ẹ pé à máa mi à à ẹsẹ <laughs> lẹ́rọ̀ bó ṣe rí nìyẹn pé ṣé bó ṣe àti báwọn afa yẹn máa fi kun gbá máa fi kun ah, o bó ṣe yẹ nìyẹn o àṣẹ ọlọ́run ní ọ̀rọ̀ ọmọ yẹn máa ń wọ̀yàn létí ju ẹlòmíì lọ bẹ́ẹ̀ máa ń bínú ẹbẹ ọmọ ẹ sí ọmọ <clears throat> tó fẹ́ràn ẹbẹ sí. Allahu tí máa bínú tó nígbà tó lóun gbọ́ ẹ̀fílẹ̀ tẹ bá rẹ yàwó ẹ̀ sí ọ̀bá dáhùn ẹ̀ràn ọmọ sí. ọmọ bí ó sọ ọmọ ọmọ bí bá bàbá sọ̀rọ̀ bọ́jà gbà fà nnukọ bá nọ gbẹgbẹjà àfa ni tó máa la yìí ọmọ nnukọ lọ wábi ọ̀rọ̀ ń wà nù tíra kọ bá bàbá rẹ̀ da hmm. ọmọ mi gbọ́n. mẹ́rin wa. wọ́n á da wọ́n á da. Hmm. ah kò tí ì ní sọ báwọn yóò sọ pé bàbá àwọn ọmọ kó àwọn òpé òun ti bàbá àti bàbá àwọn ti bàjẹ́ kó kó wọn máa ti wí lọ yóò dà á lẹ̀ ní ó gbèsè bàbá ó ti rí ah, n gbẹgbẹ wọn jẹ wọn kàtí àná ní bàbá ntọ́ mọ̀ ìdá ti rẹ̀ kí ló fẹ́ ara òkú òkè à. ọbẹ̀rẹ̀ ní okùn sí. ó mẹ́rin ìwánú. ọba ọba sọ̀rọ̀ lọ́dọ̀ tó ga jù nìyẹn nígbà abẹ̀rẹ̀ ẹ jẹ́ sọ síríkà fún yín nígbà tí a bẹ̀rẹ̀ tí a jáwọ́ kò ń bi pé oògùn ọ̀dà torí mo sọ fún yín pé mo sòògùn dáadáa rí àbí n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àdán ọlọ́run dé ó fi ń tó ju yẹn lọ pààrọ̀ fún mi tí í ṣe ọ̀kan ṣoṣo ọlọ́run nínú orúkọ ọlọ́run kò sí nǹkan míì láyé á ti kàtà òsírì débẹ̀ lọ́la. Inshallah. ẹ mọ̀ sọ fún jòyìn nípa máa já sí. ọ̀rọ̀ kíní ń ta la jẹ́ ta ló só ta ni a máa jásí ní tafsir ọdún yìí ṣùgbọ́n lọ́la ló wọ ọlọ́run súnmọ́ ká ayé àtàfẹ́ kà lọ́la tàfẹ́ kà lónìí yà á tù débẹ̀ lọ́la inṣàlá. inṣàlá o. lédè kan sá anọlọmọba dé àṣà ọsẹ ní kínní kan ní àṣà abákòmí yẹn ṣùgbọ́n adarí síbi àdúà àwa ń ṣe àdúà yẹn bá a ṣe balọ̀ àwọn àfa pé ọlọ́run lọ́lọ́run là pé àwọn náà wà ń ṣe bó o la balọ̀ àwọn àfa òní káfẹ́ kayà sí àbí ká fẹ́ ka ìsáwáka àbí káfí ká wá lọ sa kóró jọ kóró ńgbàtà dẹ̀ nínú iṣẹ́ aláwọ̀ àti òkè so a bẹ̀rẹ̀ ní ká máa fi kóró forty one ka kóró àgbàlùmọ̀ ẹ̀ẹ́ àfi forty one ka ńgbọ̀ yá sun ó one oh one a kà lásùbà. aka ni zori aka ni asiri aka ni magribi aka ni isai asinra pere re pe ngba wallahi anri apere re pe se ngba ni gbogbo ona nta nsi da nta nsi da but ero kan wa nbe ona ta ngba si yen ero wa mbe. ero ti nbe nbe oni wipe kéèyàn kúkúrú kalẹ̀ kọ́mọ fi ṣàdúà ẹ̀rọ ni káfẹ́ wẹlọ́ mọ́ ntọ́dala fẹ́ se àmọ́ ká máa fi tẹ́sí bí yù fà ẹ̀rọ ni tẹ̀sùbá. ẹ ṣeun bàbá ẹ ṣeun. táwọn ṣe kàkà kan. ẹ ṣá wo. so ẹ̀rọ ni. nta fi ń wí dáa láhìláha ilọ̀lá láhìláha ilọ̀lá ó dáa bọ̀tí nta fi ń kà yẹn ẹ̀rọ ni. ẹ̀rọ ni. bọ̀tí a àwọn àfa so àdè wáyé kan ti rí àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ títí ibi tí wọ́n fẹ́ wá fi hàn yín rèé o nígbà tí dókítà ọgbà lọ́ọ̀ mi kò sáfà mi kò kàlámà mi kò bá mi sọ̀rọ̀ lọ́ba àdìjọ́ yẹn wọ́n kàn lórí tìmátì eh, tí wọ́n bá ń wá tíà wà pé bọ́ fẹ́ lo oníbi tí wọ́n máa ń gbé sí wọ́n gbé sórí ìtẹ̀tí òfin mọ́ ń ṣe náfìlà tí wọ́n ti bá ń bẹ̀ mọ̀ pé nítorí wọ́n wá náà nìyà bí mo fẹ́ dìde màá tiẹ̀ kàn tí wọ́n fẹ́ kà ń bẹ̀ tó nàbàtí wọ́n á ní nǹkan tó fẹ́ pè sákèésì ibẹ̀ ni ó gbé sí ó jọ pé máa kà ọkàdé bí bá tí àyẹ̀ ń bẹ̀ ń jọ yẹ ilẹ̀ pé wá tí à fún mi máa wò pé máa mo ṣe tí mo fẹ́ ṣe tán ń bá sí ó bá dọ̀rọ̀ tẹ̀sùbá àti ọ̀rọ̀ ká máa fi òǹkà ka àdúà ká máa kókóró lẹ̀bẹ̀ yẹn wọn sọ pé wọn ká kọ́kọ́ síbẹ̀ pé ẹ̀yìn subuatu wọlé adadu filikira àti ah, kínàmì pẹ̀lú ilé musanka musanka musanka gbogbo tó fẹ́ mi sọ pátá n bá gbọ́ n bẹ̀. ọ̀kan nù àgbà sọ̀hábà ọkọ̀nù tí a bẹ̀ yẹ ọ̀kan nù àgbà sọ̀hábà ọwọ́ sọ̀hábà ìkejì lọ ọwọ́ adélù tó wà máa sí ìlú yẹn tó jẹ́ máa ẹni kọ́kọ́ wa yà síbẹ̀ bóyá wọn ṣe náà fìlà ìwọ̀lú ó wá báwọn èèyàn kan tí wọ́n kó tí wọ́n kó àjọ wọn akókóró síwájú tí wọ́n ti wá ṣe subhanallah subhanallah subhanallah ọgọ́rùn wọn mú òkúta kan wọ́n fi òkúta ka iye ọgọ́rùn tí wọ́n bá ṣe yẹn ah, bá wò pé èwo tún lè léyìí o ah, kò sọ̀rọ̀ kẹ́bí ẹ̀kọ́ ọlọ́ba sàbí tọ́wá wá ní máa sì ilẹ̀ máa sì yín àrí nǹkan kan bẹ̀ ní ìsìn o bíi kíni kàlọ́ wá wò ń dé bàbá wọn ni a ń tún lé ìwo tó wọ̀ lù wọn wá bí wọn pé ewu lẹ́ ń sè wọn ní tò à ń wẹ lọ́hùn mọ́ à ń sì ní pé táwọn bá ń ṣe lọ báwọn à ń lè gbàgbé iye tí àwọn ti ṣe láǹfin kóró òkúta ṣe ẹ máa ní lókùtà márùn lọ́dọ̀ ọgọ́rùn márùn nù kálímọ̀ yìí tá a bá ṣe wọn àbí ń pèsè kan wọn ní bẹ́ẹ̀ ṣe ṣe ọ̀dà bẹ́ẹ̀ ṣe ròrò bẹ́ẹ̀ ṣe ròyìn dà ànábì ò ṣe bẹ́ẹ̀ sàṣẹ́làm àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n ti lọ wọn ò ṣe bẹ́ẹ̀ àwa tó kù tó ṣe lójú wa yìí a ní pèsè kan fún yín bẹ́ẹ̀ ṣe ń kásẹ̀ olóore yín fọ́lọ́ yìí tẹ́ ń kà pé dọ́gọ́rùn yìí mélòó ni iṣẹ́ bí lónìí iṣẹ́ bútẹ́sí lónìí mélòó ni tọ́lá nìkan ò ní káyé ẹnìkan ò ní máyé òǹkà tó ṣe kọ́mọ̀ lápánú ẹ̀mí ẹ̀ pé mo ṣe àfigáru one thousand lónìí hmm. tẹ́ ẹ bá ti mọ iye ẹsẹ̀ tẹ́ ẹsẹ̀ ẹ wá yọ iye dáadáa tẹ́ ẹsẹ̀ wọn ẹ yọ nú ẹ bóyá lọ́n ló ní chẹ́ńjì fún yín ni o àbẹ́yìn lẹ́fọ̀ọ́ lọ́n ní chẹ́ńjì. Allahu Akbar tẹ́pẹ́ ẹ bá dáná ẹgbẹ̀rún tẹ́ wá kọgọ́rùn-ún tẹ́ mélòkè láyà tọ́líyàlì kìámọ̀ pé ẹ̀ka tí ń fún mi o ẹ̀ka máa ń lọ o ṣẹ́bọ̀ ẹ̀ka máa ń lọ ẹ̀jẹ̀ mi náà kàtí mi náà fún yín o kájọ wá wẹ́ntọ́ gbà sí ìyẹ̀wò ara wọn o wọ́n lọ da wọ́n lọ da kóró nù ni. ní bá wa ń kú fẹ̀ kan wẹ̀ lọ́wọ́ mọ̀ pé báwo ni mi ṣe fi àwẹ̀ mọ́ ni pé ìka là fi ka nta bá fẹ́ ka ọlọ́run sì dá ìka wa ní níbàámu ẹ̀sìn tó fi dá wa ẹ ń bá fẹ́ nígbìsìn àfẹ́ ṣe kíní tá a máa ṣe lẹ́yìn irun subhanallahi thirty three àbí lẹ́yìn ẹ̀ ń kọ́ alihamdulilayi thirty three lẹ́yìn ẹ̀ ń kọ́ aláàkúbárù thirty three ṣèyí ìka márùn lóní àbí tọ́lọ́mọ̀tí kí àdánwò kankan bá kankan bẹ́ẹ̀ ọmọdé àdánwò bá dẹ̀ ká o. àmín. tó àìkú ti pín síbẹ̀ so iye e bí orígunrígun yìí mélòó ní bẹ níka kọ̀ọ̀kan. mẹ́ta mẹ́ta. ẹsẹ̀ mẹ́ta kan lọ mẹ́ta mẹ́ta lọ ẹsẹ̀ lọ ó di mélòó. mẹ́ẹ̀ẹ́dógún. ẹsẹ̀ tuntun lẹ́ẹ̀kejì ó di mélòó. ọ̀dọ́wọ̀. ṣé èèyàn wà tún gbàgbé kó ṣe mẹ́ta péré lè. Ah, ah. báwo ẹ̀ ń gbóyàn gan ṣé lẹ́ẹ̀kejì ẹ̀kejì mẹ́ta lè ìka ẹni la fi sóǹkà ká máa gbé ṣẹ̀ṣẹ̀ bá àkọ́rùn yẹn tí dèdèrè nìyẹn. Ah. wọ́n lẹ́ni tí ó kọ́kọ́ dá oníṣísí yẹn lẹ̀ obìnrin kan ní nílùú Madina inú ẹ̀ wá bù. Ah. ọlọ́run sọlá fún ọlọ́run sọlá fún àánàkúnmọ̀lá balida ni balida. òun lọ kọ́kọ́ sìn sínú ẹ̀yìn náà tó bù ni. àmọ́ bí tí mo gbé bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni pé wọn a máa fi nǹkan hàn èèyàn by system ńgbà mo rí báwọn mo rí pé n táà sọ ni pé ká má lo kínní mọ́ bá a ṣe lo mọ́ nù bá a ṣe lo mọ́ nìyẹn ìyẹn pé ọmọ èèyàn lè gba nǹkan lọ́wọ́ èèyàn àbí olólùfẹ́ èèyàn ẹni tẹ́ mọ̀ pé fẹ́ràn rẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ni wọ́n ẹran sí ẹran sí ebi náà la fi ń la fi máa rán ẹni tá a bá rí i pé ọlọ́run ó ti a lọ sọ́lọ́run hmm. la fi ń fi ṣe olóore wa la fi ń ṣàkàṣọ lọ bọ́lọ́run wọ́n la pé mo ṣe nǹkan báyìí yóò sì dá ọ lóhùn kwalikiola wọ́n sàṣà nù wa o. àmín. ìta kakula nínú àwa káyà mi lónìí àtàfẹ́ kà lónìí èyí tá a lónìí àtù ṣùgbọ́n lọ́la àwọ̀ jẹ̀gbọ́n jẹ̀gbọ́n ẹ̀ àṣírí ayé àṣírí ayé àgbò díẹ̀ ń bẹ lọ́la ṣùgbọ́n bọ́lọ́pàá pẹ́ẹ́nu wọ́n náà lónìí àásọ lónìí náà o a wo àsìkò ní o ẹ wá ka àyà tààtì iná suratul An'am. Bismillahir Rahmanir Rahim. ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون أولونها آمين ọkà pàdé ìyọnu ọlọ́run. amina amina. la hawla wala quwata. illa billah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ وقفوا على ربهم قال ليس هذا بالحق قالوا بلى وربنا قالوا قال فذوقوا لي عذاب بما كنتم تكفرون ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون abinu alikiola Ọlọ́run kò fi ahọ́n wa mọ̀nà. àmín. Ọlọ́run kò fi ahọ́n wa mọ̀nà. àmín. ntọ́lọ́run ọ̀sọ́ ọsọ, tí àwọn afáàsúná sọ. náà tẹ̀ ń wa mọ̀jẹ̀ sí wa gbọ́. ọlọ́mọdé ẹ̀sìn wa gbọ́. àmín. bánífi títí iná mọ̀nà. àmín. máa ṣe lágbódànù fún yín. àmín. ọlọ́run àtàwọn ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ ọlọ́run jọjọ wúlò fún wa. allahumma àmín. ọlọ́run jẹ́ ayàtọ̀ fáwọn tí ọmọ gbọ́rú ọ̀rọ̀ yìí. àmín. mọ̀jà ayé wo tún dàbí ayé tiwọn. àmín. la hawla wala quwwata. illa billah. ọlọ́ni wàhálà ó tààrà. wàhálà ó tààrà ووقفوا على ربهم tí wà nábì bá rí ni. sallallahu alayhi wa sallam. tó bá lè rí wọn ní ìgbà tí a bá dúró àwọn dúró wájú ọlọ́run ọba rẹ̀ ọba àlékè ọlá tí ètò àkàlọ́ ni pé tí a máa dán dúró lórí iná ṣùgbọ́n lélẹ́yìí wọ́n ti wá dá wọn dúró ọlọ́run ọba àlékè ọlá ẹ̀ wá gbọ́n tí ó ṣẹlẹ̀. qala alaysa hadha bil haqq. Allahu akbar. ha sa bil haqq ọlọ́run ọ wà pé ọdọdodo àbí ọdọdodo <laughs> ṣé gbogbo ohun tí a ń sọ láyé orí oribe àbí ha ọlọ́run o mọ̀jáwo sínú wọn jọ náà. amina. amina. mọ̀síá ni adọ́rùnmọ́tọ́. àmín. ọlọ́run abẹ́rẹ́ pé abi àbí òdòdodo. Qalu bala wa rabbina. Ah, wọ́n ní bala. Òdodo ni o, wa rabbina kódà ọlọ́run ọba tó dá wa àfibúra. <laughs> Ọlọ́run ni ẹ ń bá sọ̀rọ̀ o, wọ́n wàá máa lo wọ́n tún máa lo gáíbù fọlọ́run. Wọn ò tún ní sọ pé wọ àfiọ́búra ẹ̀rú ó ti bà wọ́n kọjá báwọn. Ọba tó dá wa àfọ̀bà ìbúra. Ah, òdodo ni ọlọ́mọṣẹ́ aládọ́rùn bò tọ́. àmín. ẹja sentaba lè ṣe kó tó di àsìkò yìí. wọ́n ń dami lókè. wọ́n lẹ̀ tó dami lókè lónìí yìí sani stop àwọn obìnrin kan máa wá sí tẹ́pùsì nìmọ̀ báyìí àbí kí n gbogbo wàhálà báyìí. Ah. ẹ ti mọ ẹ ti mọ kan lọ́wọ́ à ń sálẹ̀ yín ẹ mílíọ̀nù lórí bọ́jọ́ ọmọ bá ní ṣe bí ọmọ yẹn ó yẹ kẹ́ ẹ ti dé di fún. pampasi. Ah, abúlé yẹn ṣe àbí. Ah. ọlọ́wọ́ mọ̀ kó a máa ṣe o. àmín. àwẹ̀ ti di mẹ́wàá bóyá n ta sọ ni pé kí wọ́n yọ̀ǹda yòókù fún wa. àbíkẹ́ tí wọ́n fi nira kàwé yẹn báyìí kò dáná o ó lé ọlọ́nà ni kálukú tó jókòó kalẹ̀ rómi wọlé àmọ̀tẹ́ dàlẹ́ lórí bẹ́ẹ̀ yẹn àbí kí ìwà ìlà irú ìwà ìlẹ́kọ̀ọ́ wò lè yìí tí bá a ṣe pé ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ pàtàkì tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run níbo ni àwọn èèyàn ti tẹ́ jókòó kalẹ̀ ti ráyè ìranù níbi ẹ̀ tó máa dàmílẹ̀ lórí àmọ́ ẹ̀yin tẹ́ dàmílẹ̀ lórí ẹ̀ máa fi gbẹ̀san ti yín mà ní o ẹ̀san tiẹ̀ ẹ̀san tiẹ̀ lọ́fẹ́ kúdànù tiẹ̀ ń ẹ̀sán kútu wá fìnnà kànyàn wá sí ẹ gbà tán tiẹ̀ mẹ́sàn ló ń jẹ ní túmọ̀ lọ yẹn mẹ́sàn tí yóò ṣe pọ̀ tó nù bí èèyàn bá mọ ẹ̀sẹ̀ tí èèyàn gbà gbogbo àtàn bẹ́ẹ̀ lè bá lọ sáré fọra gbọ́ omi yẹn. anakumullah. thank you. bọ́lá fi hàn wá òótọ́ ni bọ́lá fi hàn pé tí èyí tó ń ṣe báwọn tẹ́ dàmí sí láhùn. bóyá gbogbo àsìkí ìhun ọlọ́run ti ń kó قالوا بلى وربنا in tí wọ́n sọ nìyẹn pé a kódà wọ́n fọba tó dá wọn tí ń tọ́jú àwọn àwọn fi búra òdodo ni kí ló lọ́wọ́ wá sọ. qala fadhuqul adhaba bima kuntum takfurun. <laughs> ọlọ́wọ́n wa kú ọ̀lẹ́fẹ̀ẹ́ yà ní fàlùkù ẹ̀ mọ̀ gbádùn lónìí nísìn there's no problem ẹ̀ ní wàhálà lẹ́sà mùsùlùmí fàlùkù ẹ̀ kà máa gbádùn ni àmọ́ ìgbádùn yẹn àdáàbà ni o ìyà ni o ẹ máa gbádùn yà torí gbólóhùn lúkú zákàyà lúkù ìtumọ̀ ẹni ká gbádùn ká tọ̀ nǹkan wò ká gbádùn ká mọ tẹ́sítì ẹ̀ kínú ẹni ó dùn tó bá ń bìyàwó rẹ̀ ni pé alili hazi zauk ṣé n tó gbé wá yìí so tó wà test tó ní ẹjẹ́ wò náà àfa ẹjẹ́ ẹjẹ́ wò náà tó mi bá mọ̀ yìí pé n tó ń ṣe dáa fọkọ̀ ọ̀hún tọkọ bá ń pè é ṣé dẹ́ẹ̀dẹ̀ sí ráìsì ẹ̀dẹ̀ wà kó tẹ̀ tẹ́sì báyìí àbọ̀bẹ̀ yìí yẹn bá sẹ́yìn ò gbóòórùn nígbà tẹ́yìn ṣe babalágbé ni tí ò gbóòórùn. àánà kúmúlà. àkìrọ́nà ẹ jẹ́ wò náà ọ. tí wọ́n náà bá jẹ́ òpin ah ìyálàgbájá in fact barakallahu fik. ọ̀ya yìí. ó lọ lọ́bìrìkà mo mọ̀ náà pé mi ìsinmi nífẹ̀ẹ́. àbí. mo mọ̀ náà láti pé gbogbo àwọn táwọn bẹ́ẹ̀ ń kalẹ̀ yìí gbogbo àwọn aya wa ọlọ́mọbalẹ̀ sẹ́ńdá yára rí. amiina. ẹ̀yin tẹ́tí láya má jẹ́ sayafẹ́. amiina. ìgbádùn ayé kẹwọ́ kọjá kéèyàn fẹ́ bìnrin lọ. wàá dàgbà ojú tutù débi pé ẹ tún wà pé bẹ́yìn bá bẹ́yìn bá jọ obìnrin ẹ̀ bá fẹ́ wọn ẹwọ ẹ̀ bá wákàtí ń bẹ́lẹ́gbẹ̀ mi sí. àánà kó mo là. tó ń dàgbà ọjọ́ orí ojúmọ́ rẹ̀ tó ń tutù. masha allah. irun gbàdọ́ kan sọ pọ́jọ́ ti pẹ́. masha allah. tí bá ń dé tasí ẹ̀ lẹ́nu téèyàn téèyàn orí wàhálà onílé ọ̀bájà ńlẹ̀ ọ̀bẹ̀jọ́ ńlẹ̀ wọn àfẹ́jọ́ dìlé rẹ̀ ẹjọ́ ní edìlé ọkọ rẹ̀ olórí àtàrà kùtù ní jẹ́ ó sùn ọláwọn oníjọ́ sùn ẹ̀yà àṣàjọ́ àfọkọ́lọ́ ń jẹ́ ó gbádùn obìnrin eléyìí ó ti gbádùn o kò tẹ́ bẹ́ẹ̀dì ilẹ̀ kò tẹ́ bẹ́ẹ̀dì ilẹ̀ kò tẹ́ bẹ́ẹ̀dì kò tún tẹ́ bẹ́ẹ̀dì. àwọn àkọmọlá ọgbọ yé. àfẹjọ́ àfẹjọ́ bú ojoojúmọ́ òní a máa bájà jojúmọ́ òní a máa bú jojúmọ́ òní ìrẹjọ́ fi sùn jojúmọ́ lórí mm. ẹ̀rọjọ́ rojọ́ náà kò ní lórí ta. Mm ẹ tọrọ ayáre o èyí tó jẹ ayáre má jẹ dára wọn o. amina. kìlá sọ débẹ̀ ọba àlekè ọlá ọmọ wa kùn ọ lẹ́fẹ̀ẹ́ pé ìbílẹ̀ ti máa sọ pé òdodo ni ibi ló ti òdodo <laughs> àwọn ànábì ti bọ́ náà ẹ̀rí wọn àwọn àfáà ti ń ké ẹ̀rí wọn ẹ olóhùn ráwọn àfà ẹ ṣùgbọ́n èyí tí ó ní àwọn ọmọ jẹrẹ yẹn káwọn tó jẹ yẹn ló rí ẹ ó ti náà. kọlù bàlá kọ́dẹ̀jà àná nàdírò fàkàdàbìnà wàkúlìnà má nàzàlà lọ́hùn mi ṣe in antum illa fi dọ́là lè kẹ́bí ẹgbọ́n mi àyà mi àyà àyà tùnà àṣírí tí ń sọ àṣírí káfìrí bí ó ṣe rí fanjali kìámà. kọlù bala. ọlọ́mọba ní ṣé wọn wá jíṣẹ́ fún yín ni ṣé ntí ọlọ ntí ọlọ bí wá sí òdodo ni ṣé wọn wọ ọlọ ni bó ṣe jọ kan náà ló débẹ̀ sí wọn wọ ọlọ lórí rédíò ìjọ tọ̀tẹ̀ rédíò ìjọ kan tó ń gbódòdó ń bẹ̀ ńkọ́ ìjọ orí tẹlifíṣàn ńkọ́ kọlọmọ sì ti wá bẹ́ẹ̀. àmín. yà ni a òótọ́ ni òótọ́ ni ọlọ́run ó kúrọ́ ó tẹ jẹ́ kúrọ́ ọlọ́run ò jẹ́ kúrọ́. kọ́díjà ànánàdì. òótọ́ ni àwọn wọn kà wọ́n lọ wọ́n kà wọ́n lọ gbogbo ẹ̀ ní wọ́n sọ fóun. fàkàdàbínà. àwọn sọ pé rọ ni àwọn náà pè ń rọ. wàkúlínà máa ná zálàlọ́hùn ṣe é. àwọn làwọn sọ pé ọlọ́run ò sọ̀rọ̀ èèyàn kalẹ̀ ọlọ́run ọ̀sọ̀rú èèyàn wa ah, ọlọ́run gan-an yẹn ò ń sọ bàkànà yóò sì láti sọ gbẹ́yẹ pé kóbìnrin f fáyìn báyìí kẹ́lẹ́ adá nǹkan bò lójú obìnrin ọlọ́run ò lè sọ yẹn etí ara mi mi gbọ́nu kẹsẹ̀tì àbíbù ìlọrin ló ti sọ̀rọ̀ yẹ ibi òkú kan lọ́lọ́ ń bẹ̀ ó ní bánàbí bá ń bẹ̀ dì sí yóò tún àwọn kankan sẹ́nu ẹ̀sìn yóò tẹ̀ ń jẹ mi n fẹ́ mi wọ́n sọ fún mi mo fi jára mi gbọ́ mo rí báyìí ti ń sọ báyìí ni ó ní ọlọ́run bá aláǹdí bá tẹ̀ ń jẹ àwọn òfin ti sọ náà ni pé ibà ti ká àwọn òfin kan lẹ́bi ẹ̀ ha ìtìrù wọn wàá sọ tí ọba tó bá tẹ ikú láyé ìtìrù wọn wàá sọ ní ọlọ́run wàá sọ yìí. in antum illa fi dalalin kabir. ẹ kọ wá lè ẹ má ti báyìí fún yín ẹ kò sí gàgàjù pé anù tí ò lẹ́nu lẹ́wà ń bẹ ni wàkọ́lù láòkúnná nàṣímáù. wọ́n á bẹ̀rẹ̀ sí dárò ara wọn. láòkúnná nàṣímáù. a láòkúnná nàṣímáù kó dẹ̀ jẹ́ pé àwọn gbọ́ ni. a ó na akílù. àbí máa bá tún gbọ́ tán àwọn kúkú gbọ́ mi náà láyé káwọn ti àṣẹ là á káyè. ma kunna fi ashabi sa'id. ẹ ẹ báwo ní sínú àwọn tí ó máa dà lọ́nù náà ṣèyí rì báyìí. <laughs> iná sẹ̀yìrì àwọn ò ní sí wọ́n máa ń kán lọ́mọ rẹ̀ kọ́lọ́hún sì gbọ́ ní ẹ̀yìn aláàjì kan ní lọ yìí nílẹ̀ àlìjẹ́nà yẹ ẹ̀ dákun ẹ̀ ibi ẹ̀ kó ń lọ yìí kó náà sì gbọ́ láyé ni ọgbọ́ ògbà nìyí fàtàràfù bìdánbìhìm. wọ́n máa wá kakọ wọ́n máa wá kakọ fàtàràfù bìdánbìhìm yọ máa pe ẹdú ẹdúó ẹdáko ẹ mọ ti lọ sẹẹri òun pààyàn rí sẹẹri òun ṣẹbáyé rí sẹẹri òun búyàn rí òun ti kíni kan rí òun máa kà fún rẹ. fasuhukan lè asahabi sa'ir. Ah, fasuhukan lè asahabi sa'ir ọmọ aburú fáwọn tí wọn bá ń kó lọ nínú ọsẹ o iná kan tó jẹ́ pé ńgbà tí wọ́n ròyìn ẹ̀ á ọlọ́mọdé àgbòrún ẹ̀. àmín. wọ́n ní sẹ́ yìírì ọmọ dédé jẹ́sẹ̀ yìírì iṣẹ́ tí ó ṣe ní fi ń jẹ́sẹ̀ yìírì iná tí ó máa jó àwọn tí tó bá wọ̀ ọ́ tí ó máa jó wọn dénú tí ó máa ká gbogbo ara wọn hán tí wọ́n tún máa dáàbò padà hán dáàbò padà hán dáàbò padà tí ó wà nítọ́ kan láéláé. فيها العقارب أحسنت والحيات قد جعلت قد جعلت جلودهم كالبغال الدهم والحمر ها والجوع يا والعطش المدني لأنفسهم فيها ولا جلدهم فيها لمصطبري ọ̀kàrẹ̀ ìhádá ìdámà ọ̀gbàgbé wà sí apòmù akramakumullah èyí tá a fi bá ń sọ lápòmù nù nígbà tí wọ́n ń ròyìn iná tí wọ́n ń ròyìn iná yí pé ní ká sọ nípa ẹ̀ kálukú lè mọ tí ó sì ṣiṣẹ́ jìnnà sí kọlọmọjà wọ̀ láíláí. àmín kò sí sọ pé ẹ̀ ń gbà bá débẹ̀ tán ẹ̀ ń gbà tí ì ti yàn nìkan iye tí ń bẹ́ẹ̀ ni wọ́n ń dákọ̀ yìí fíyà àkọ̀rí àwọn àkekè ń bẹ́ẹ̀. wàlà hayatu. wọ́n ní ọmọ ọmọ orú àkekè bó ṣe rí láyé bó bá dẹ̀ mọ́ wá kéèké kó fi tara rẹ kọ́ ọmọ bó ṣe rí. tó bá jẹ́ pé àkekè ọ̀wá tó ìka báwọn tí orú ẹ̀ bá tó báwọn àkekè tí ọmọ wa wà ń bẹ̀ wọ́n ní ẹmu ga lásán tí ó ní wọ́n á sọ ara rẹ o wọ́n ní ẹmu ga tí ó ní wọ́n ní kò ní pàápọ̀ kọ̀ọ̀kan ju déédéé gíga kókò house náà lọ. nǹkan yan.

ibi ojú bá pin sí lórí mọ̀ ni ibi òun gùndé kọ̀hún. Allahu Akbar. ní fífẹ̀ ibi ojú bá pin sí lórí mọ̀ ni bó ṣe fẹ̀ mọ́ kọ̀hún. n ti bẹnu náà tí àwọn tí ó wọ̀ náà képe bẹ́yà ńgbà náà ti wá ń jó wọn yẹn ọ̀tàn rárá gbogbo àdáwò tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah ìbẹ́ẹ̀ bẹ́ẹ̀ débi pé àwọn ará náà tún máa wòran ara wọn míì. Hmm ah mẹ́wẹ́ má gbé nǹkan tí ò tó nǹkan lọ síbítù ìwòran kò mbẹ́ ni ẹsẹ̀ kan ọ̀wọ́n òun ẹsẹ̀ kan wọ́n òun so ọ̀rọ̀ wọn wá ń dùn kò jóun ní balansi lọ́wọ́ lọ síbítù sí lọ́wọ́ àárín àti wọn kó ẹsẹ̀ wọn lọ́tọ̀ di apá wọn lọ́tọ̀ di ṣé kò ní mà bí ó ṣe mà fànàmánà lé wọn la ilaha akbar ẹ wo ọlọ́mọdé awọ bẹ ni o. amiina. ọlọ́mọdé awọ bẹ ni o. ami. ẹja wa sẹ́tọ̀ ni o ká sẹ́tọ̀ ni o. gbogbo ntá lè ṣe pẹ́pẹ́pẹ́ yìí kí tí àánú ọlọ́run ó dì mọ́ gbogbo ntá ń ṣe nǹkan ni ó yọ̀ wá ń bẹ̀ bọ̀tí àánú ọlọ́run ó dì mọ́ pé wẹ́ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ gbìyànjú. ìbá kan ní ọgbà kankan yìí ẹ̀yí tẹ̀ gbìyànjú ọ̀páyàwó ẹ̀ mọ́ ọ̀fìnrún mọ́ lẹ̀ kòsìkòtò tó lẹ̀ mọ́ kòsìmùtì kòtàtẹ́tẹ́ kòsẹ́bọ́ kò sí mòlúdì má ìgbọ́n hmm. tí ń ṣe mòlúdì ọlọ́ba ní bá ní ṣàánú wọn. àmín ń ṣàánú wọn. ń ṣe mòlúdì. ṣàánú wọn kó ṣàánú wọn bó ṣe ṣàánú tíá náà. àmín. ẹ ẹ wàhálà kan tí ọ̀lẹ́sàn téèyàn ọmọ ṣe fi sàn lórí ẹ̀. amílẹ̀ tó ná síbà. torutoru wa máa dára ara mi tó yá ọlọ́mọ ọmọ kù o pé ń jọ yẹn tí mo tà tẹ́ ṣe fi sàn yẹn ha kí kí n tẹ̀ wá rí máa jó ríra mi wò pé ha subhanallah ibi yìí ibi yìí náà ni jẹ́mẹ́ta la fi ṣe mòlúdì mi báyìí jẹ́mẹ́ta abẹ́rẹ́ ń jímọ̀ jímọ̀ ó ti máa bẹ̀rẹ̀ sí pamọ́ lù ah. disatide majuma disande majuma mande kágo tó ma gba lé wọn lọ ara lọrin ara ikú ara gba ara yọ àṣẹ mọ kágo ma ṣe ma lọ gbogbo títí yẹ gbogbo títí yóò blọọkù ni o gbogbo títí yẹ tán yẹ yóò blọọkù ni o náà ti dina dina dina dina mẹ àwọn tó àwọn tó yà àtúmọ̀ jó àtúmọ̀ jó báyìí. Ah wọ́n sọ fún àwọn kan láàárọ̀ àná mo lọ́lọ́ ń ṣe tó fi súnà kẹ́mi ah, tó fi súnà kẹ́mi ah. mo ní tẹ́ pé súnà ò tí súnà ò bá sínú gbèsè ayé ń tọ̀ tọ́lọ̀ wá ń serú àwọn orí yìí mo ní ìbàjó bàjẹ́. àkómọ́lẹ̀. Ah, because mo máa jó jó ìmọ̀ lẹ́bùn tó lọ́ máa fọ́ kálukú tí ẹ ń jó mọ̀lẹ́ máàkì ẹ pé ìwọ ọmọdé ojo ìwọ ń tẹ ọmọdé ojo wòlé máàkì ẹ mo máa ń mọ wọ́ọ̀lù ni ntí ntí lù ń sọ mo máa ń mọ ẹ máa gbẹ́sẹ̀ rẹ̀ èmi èèyàn ọ̀sáàbà àjọ jó yìí kọ́mọ́ wòran mi kan yìí pé àjọ ń jó àjọ wa ń jó kọ̀ wá padà wòran mi ah yóò wòran mi gbà tó bá dáwọn yẹn ti ń dúró pé ah sẹ́yìn ní jóba yìí màá jóba lù tí ń lù mu ni. alihamdulilah. tó yẹ pé ìlù tí ń lù kọ̀ bá má lù lù eléyẹ gbé gbé fóun bẹ́ẹ̀ kọ́ mi lé ọmọ lù lù kí ló ń lu à ń fẹ́ ní ó lùlù láàyè yìí ẹ máa ń gbọ́ wọ́n ti bá yá wọn akólù síbí ni àwọn akéwìtì wọn fẹ́ ní ó lùlù ń bí wọ́n fi ẹnu ṣe ìlú gidi wọ́n fi ṣe yáàlù wọ́n èso ọmọ àlù wọ́n èso ago wọ́n èso kẹ̀kẹ́rẹ́ àlù gángan o ẹ bí ṣe ń bẹ nìyẹn máa wẹ lómi tí wọn wò pé tí wọn wẹ́ẹ́rẹ́ orí igi àṣekọ́mẹ́dún ni ọlọ́run lọ́sàn-án nù ẹ̀yin máa ṣe nígbà tí à ń tajọ́ ń ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ọmọọṣẹ́ rẹ̀ jẹ́njọ́ yẹn wọn akálukú máa dábòlù dì wọ́n dúró kábíyèsí tí a tán ni kán lè mọ bí wọ́n ṣe lọ ṣe tiwọn. àmọ́ àmọ́ máa ṣe oríṣiríṣi eré bíbà yìí ni eré ológun eré gbogbo ẹ̀ wọ́n ṣe bíbà yìí. ṣùgbọ́n tí tọ́lọ̀ ń gbàánu dé julẹ̀ sáwà gbáyé ńgbà yẹn sáàtún agbáyé tó dájú yẹn lọ. Alhamdulillah. mo rí ọmọ akéwù tọ́tà ìwà bá mi ńgbà tí àṣebùdì mọ́ níbi tó gbé bí táwọn lò fọ lọ́fíìsì gbà ní tọ́sẹ̀ wa bá mi pé ah alukun láì òun gbọ́ pé alẹ́ ìsìnkú limọ̀ níbẹ̀ ni ah adúgbò tẹ̀ mọ́ ń tẹ̀ rí mẹ́un nítorí gbẹ́ pé látàlẹ́ sátidé wọ́n nàwó mọ́júmọ́ ni sunday mọ́júmọ́ monday wọ́n nàwó mọ́júmọ́ ni kàlùkọ́ mọ́ náwó ni láwọn máa kẹ́kọ̀ọ́ wọ́n máa pe ni wọ́n máa pe ni iná lójó lọ́jọ́ lójó wọn fẹ̀tí báńkì gbẹ́nsẹ̀ ránu mo ní ẹ̀ àṣewọ́ mọ̀ pé à ń rówó mẹ́ ń jò ti jáde ilé kéwù bọ́ọ̀sì kò ọlọ́run tí wá ń dóòtì nígbà tí mi rí ọ̀hún jẹ́ ọmọ dóòtì mi ní ìsìn náà hmm. fi mi lẹ́yìn sí mọ́ mímu ránfààní bẹ́ẹ̀ ẹ̀ fi mi lẹ̀ jẹ́ ránfààní bò mí balẹ̀kẹ́ ọlá kọ́mọ́sà mú wa dúró. amina. gbọ́n tuntun kù ti ń ṣe lọ́wọ́ ọlọ́ba ni jẹun túbá. amina. n ti ń parẹ́ lára n ti ń bàjẹ́ lára ẹ̀sìn ọ̀pọ̀ jù ni ọ̀pọ̀ jù ni ọlọ́run lọ́ọ́ yẹ wá tó ní ayé stop ẹ̀ n ti máa ṣẹlẹ̀ ní agbomolúdì kì í nǹkan rí ká fi ẹ̀yọ́ ni inú àwa ní rọ̀bùdá náà ọ̀dà ẹ̀ máa ń lọ mọ̀lúdì mọ̀pọ̀ ń lọ dẹ́sẹ̀ àti pẹ́lọ́n tẹ́ ti gbàdúrà alhamdulillah mo náà náà ti ń kù sí tí ìbá ṣe pé ayé ò lè dáadáa kọ́mọ́kọ́mọ́ gọ̀ ń bẹ̀ látùfẹ́lẹ́ nìkan tuntun ń lọ sí mọ̀lúdì kan kò sí lára ẹ̀sìn ní kèsè nǹkan míì ọlọ́run àmú wọn ṣeré pé fàzú kùlì àzáàbà ẹ máa lọ gbádùn pẹ̀lú ìyà ẹgbọ́n ṣe máa fi ìyà gbádùn máa fi sumi ara. dẹ̀dẹ̀nẹ̀ tí yóò tiẹ̀ fẹ́ gangan pariwo ya pé ìyá ìsọmi ọbẹ̀ ọkọ kí baba má jẹun kó jìyà. ó ṣe bẹ̀rẹ̀ yanu. ní tó ṣe bẹ̀rẹ̀ yàtọ̀ lé o yé iye asọ̀rọ̀ pé kì í sọmi ọbẹ̀. ó wà máa fala. fàdúkùlì adáàbà bímọ kóńtò ta kẹfọrọ Ọlọ́run ní nítorí ń tẹ ẹ ṣe torí ń tẹ ẹ ṣe yẹn torí ń tẹ ẹ gbáyé ṣe yẹn ẹ wá lọ máa jẹyà ah ibẹ̀ láti tukọ̀ ẹ pẹ́ẹ́ àwọn afa tukpẹ pẹmẹ pé bí máa kó ń tún tẹ fi fòrò ok àti ntìyàn bá ṣe ntìyàn bá ṣe lè fàyà fún yàn àṣírí nbẹ̀nbẹ̀ yẹn jàmọ́ a rí gbọ́ a rí díẹ̀ gbọ́ nínú àṣẹ ayé mẹ̀yẹn ibẹ̀ lẹ́nu yóò ti mọ̀ pé ok a a a a àṣẹ wọn ò ṣeun àṣẹ òun ló ń ṣera òun nígbà bá ń sọ yí ọ̀nà téèyàn gbà lè ṣera ẹ̀ ìyẹn ń ṣera ẹ̀ dáadáa tí ṣíṣe yẹn ju bọ́tà ti lè ṣe yẹn lọ ọ̀tá ń ṣe yẹn tó tọ́ náà kò sí èmi nípa pé yẹn lọ́tà àbá lọ́tà ọlọ́run ló fi nílẹ̀ pàmò lọ́tà ó dẹ̀ fún solution sí. àmọ́ ńgbà mí bẹ tẹ́ pé ọmọ nìyẹn lọ tààrà ẹ̀ ọ̀tá tí ń bá rẹ̀ ṣe ju ètí ń bá ṣe ń ta lọ. ọ̀dà náà ẹ̀ ń tọ́ ẹ pé ó tilẹ̀kùn mọ́ rí yàrá ó sì lọ wá okùn tó yí ó sì fúnra ẹ̀ sọ́mọ́ bíi fáànù lókè ó sì kojú bọ́ ẹ̀ ó sì gbèsè àwọlé ọ̀dẹ̀ gùn ọ̀dẹ̀ sọ́kùn bọ̀rọ̀ rẹ̀ rọrùn ọ̀dẹ̀ kan ṣá ń pa ọ̀rọ̀ díodíó ẹjọ́ tẹ́pẹ́ nìkan ló bá ra mú tàtọ́ fẹ́ sí báwọn tí sì ń pariwo mọ́ lọ́wọ́ sára yóò jò sí báwọn. àwọn ò ní o. tí ń jẹ́ gba ń wo yọ a ẹ má jọ ẹ má tokùnmọ́ lọ́rùn ẹ má jẹun okú báyìí pẹ̀ kí ló ṣe kí ló ṣe kí ló ṣe àmọ́ fúnra ẹ̀ ló ṣe so ṣe é gbàálẹ̀ ó ṣe é gbàálẹ̀ ẹ̀yẹ lomi onídìí àánú èèyàn kan mọ́ ni ẹ kàn ń sàánú ẹ pé ẹ ó ní problem ni kò ní problem ó ní problem rẹ onídàrẹ́ láàmú ìgbà bá gbọ́ ta tọ́lọ́ ń bá tọ́lọ́ kọ́lọ́ ń yá gbọ́ kagbà tàbá wa tàbá lọ change ẹ̀ á pé ah subhanallah ẹ̀yẹ wo oúnjẹ téèyàn máa jẹ yẹn oúnjẹ mi bẹ̀rẹ̀ pé oúnjẹ tí ẹlòmíì ń jẹ ní ń jẹ ó ṣàìsàn kan àmọ́ lọ kọ̀ǹplẹ́ ẹsẹ̀ lọ́dọ̀ dókítọ̀ àwọn fún lóògùn àìsàn yẹn kò yóò ń jẹ yìí jẹ ẹ jọ sẹ́yìn rẹ̀ mẹ́ẹ̀mọ́ gbádùn àmọ́ kọ̀kàrà fọ́nú oúnjẹ ńlẹ̀ nìkan àìsàn ti lọ nìyẹn láìsàn fáwọn èèyàn yìí pé ẹ máa lo ẹ̀kọ́ ẹ̀kọ́ tọ́lọ̀ ń kọ́ wa ká lò tòjíṣẹ́ ká lò ẹ̀kọ́ tá a bá tún rí kọ́ náà lọ́dọ̀ ara wa síra wa náà ká tún lò ó ọ̀kan nú ẹ̀kọ́ tá a máa lò ní pé ẹ máa fúnra ara yín nísìnyí ẹ máa wá time láti máa rest ẹ má fi gbogbo ẹ̀ ṣiṣẹ́ láti Monday to to Monday from Monday to Monday mi yomi ethneni ila yomi ethneni le akhar ah ah bẹ̀lẹ̀ amal bẹ̀lẹ̀ amal ìsẹ̀díìdì bìdún ní ah, ah. sira láìsí sí mi ń bẹ̀ ah ó ti pọ̀ jù bẹ́yẹn. ọ̀nìpẹ́ sọ sẹ́lẹ̀. ọ̀ yóò sọ́ńkì láìpẹ́. obìnrin kan wà fẹjọ́ ẹnìkan sùn lọ́dọ̀ ànábì. sallallahu alaihi wasallam. ó ní kẹ́ ó ní òfun lẹ́tọ̀ ọ̀hún. sẹ́sì mọ̀ pé ọ̀rọ̀ àṣírí ọkọ láyà ò ṣe máa làmọ́lẹ̀ wàá wàá wà ń ta obìnrin ìpọ̀rọ̀ sọ obìnrin ìpọ̀rọ̀ sọ ọ ti ròyìn ọkọ ẹ̀ ṣáájú pé ẹni rẹ ni òun tọ́jú òun wà á ń jẹun déédéé ṣùgbọ́n wà nábì sàṣàlà ẹni rí bẹ́ẹ̀ sí ń wòun àmọ́ kò jù bá náà lọ ìyàn nígbà tó ajẹ́ nílé kí ló á fẹjọ́ ẹ̀sùn sí kí ni aṣàdúrà àfọwọ́lọ́jọ́ máa tún sí dáadáa sí ni arákùnrin ìwọ náà máa sí dáadáa sí o ọlànà bíi ẹni rí ni àmọ́ òun náà nù. umaru ní ọ̀gbọ́n tí ń sọ arákùnrin èyí sì tẹ́yìn ọmọ fóbìnrin láàyè nígbà tí ẹ bá pariwo sáàní kẹ obìnrin yìí ń sọ dáadáa yín pé tẹ bá ti dalẹ́ báyìí ẹ kàn ra sọ díẹ̀ pàṣẹ tẹ báyìí ẹ kàn bẹ̀rẹ̀ náfìlà ni tí lè mọ́ ẹ kàn tẹ ẹ náfìlà dílẹ̀ mọ́ gbàkọ́ pé ẹni lé ní kọ̀ọ̀kọ̀ sọ pé ẹ̀ ń fásitì kan lẹ̀ fóun ó mìíràn pé ẹ̀ráyè tí oníbàdàn òjò wọn ráyè o ànábì ni a. Ah. ọmọ jèrè ìmọ̀rù ṣé sọ nu arábìnrin arákùnrin rẹ̀ kà yí pé aya ọlẹ́tọ̀ lórí ọmọ ọlẹ́tọ̀ lórí kíní kan ọlẹ́tọ̀ ara gangan náà ọlẹ́tọ̀ tó fara náà ah, ah. ilẹ̀ kí ló ìbádàkan ló náà àbí wàá tún bẹ́ẹ̀ ń bí òun náà òun tún gbẹ̀sán náà ni. ẹ̀sán ni o kíládé tí sallallahu alaihi wasallam àwọn àdúgbò ara tán ah, ah. tá a lọ́mọ wa sanwó mu gọ̀ lọ́sibítù àwọn dókítà wa nígbà tí wọ́n kọ́ wọn ṣiṣẹ́ mùsùlùmí dípò kí wọ́n sọ fún wa wọ́n rà ní sọ wọ́n ti mọ̀ pé oṣù ti gọ̀ nìyẹn wọ́n ní ẹlọ́fọ́n bẹ́ẹ̀dì ẹlọ́fọ́n bẹ́ẹ̀dì ẹlọ́fọ́n bẹ́ẹ̀dì ah. ẹsẹ̀ bẹ́ẹ̀dì fún wọn ẹsẹ̀ bẹ́ẹ̀dì fún wọn. wọ́n máa lo ewé kìíní báyìí. owó bẹ́ẹ̀dì owó abẹ́rẹ́ owó oògùn owó orun wẹ́ máa jẹ́ bíi forty five thousand nítorí pé kọ́sọ́mà wà ní wọn kò sí ti ń ṣe jù pé wọ́n fẹ́ o gbogbo ohun tí wọ́n kì í bọ̀ ń di lásán ọkàn ń ni o jù à ń lọ o ọkàn ń jẹ́yà òmùgọ̀ ni o rẹ́sì ló o ah. Ah, ọ̀kan náà máa wá tọ́wálé ọdún wà lọ rídílé ọ̀rọ̀ tó wà wọlé rídílé láti Saudi ọwọ́ àtètè dé ju àti àmọ́ dètè yé rọ àwọn abílẹ̀ ìwé kí lórí tó ti dé tó yá ọ báyìí a ó ní ó ní ó rẹ̀ òun ni ó jẹ́ ìsìnkú wọn gbàtọ́ rẹ̀ náà ó ní ó sì lọ lọ́sibítù àwa bí pé só ti lò só tó ló tó gba abẹ́rẹ́ á lò wọ́n ní wọn bá fẹjọ́ mi pé kò tún gba abẹ́rẹ́ o ẹ sọ fún o gángan <coughs> ń gbọ́ ọ lọ́sibítù ọ̀ gba ó ní òun ọ̀gbà bẹ́rẹ́ ó ní òjẹ́ bẹ́rẹ́ ni tó ń bá dé wọn mọ̀ ṣàlàyé ó sáà tètè ju gbogbo àyòkù lọ kátó sáwẹ̀ rọ̀mùdánà ó ti fẹ́ẹ̀ tó sùkà tó ti dé sẹ́yìn láàsọ fún wa ó lóun lọ sọ́sibítù ni mo ń dọ́sibítù ni dókítà tó ń bá ń bẹ̀ ẹ má sì tẹ̀sí fóun lọ́ba pé òun pé wa ìwò lọ fẹ́ gbà nu méjèèjì nǹkan tí ń ṣe ọ yìí nǹkan méjì lóògùn rẹ̀ ṣùgbọ́n òògùn kan nípa ju òògùn kan lọ torí bí a bá fún ọ nìkan tí ò nípa o tó o bá lè tó nípa sí kò lè ṣiṣẹ́ o tó bá ti dá tìyẹn nìkan lò tó bá dá lò ò ní nídìí tìyẹn ṣé ká kọ oògùn àtàbẹ́rẹ́ fún ọ kọ́ mọ wá gbà àbí kọ́ lọ rẹ́sì rẹ́sì ló nídìí ohun tí ń ṣe ìpátá kò sí kàtí ń ṣe ọjọ́ orí rẹ̀ ṣe ah òun ò gbóògùn òun ò gbà bẹ́rẹ́ ló bá fi ń bọ̀ nílé wá rẹ́sì nílé àwọn dókítà òdodo ń táwọn sọnù tí wọ́n ń bí òní sọ báwọn yóò sanwó hospital yóò sanwó bitọ́lẹ́ǹtì yóò sanwó káàdì ẹ̀hún dókítà yóò sanwó hospital sẹ̀ yóò dẹ̀ sanwó sì sẹ̀ so pé ìjọba ìjọba wa kì í sanwó fún ọ̀dà hospital rẹ̀ dàálẹ̀ ni aládàáni ni ìdínú tí ègbówó mùgọ́lọ́ rẹ̀ wàá san forty five fifty five n kò bá jìrì lẹ́sẹ̀ dáadáa torí pé ọ̀rẹ́ ẹ̀ pé wọ́n sọ pé ẹ má kí wọn ẹ má kí wọn ẹ yà fún yẹn láyé mọ́ kí wọn o torí pé kí kó gùn wọn lè te ráyè sí wọn kò kí sèmi ló ní ìdì ni ẹ wá máa já sí fúnra wa nù ilé ara wa bàbá wájọ́ sinmi wájọ́ sinmi ayé labásẹ́ ayé láfiṣì ṣùgbọ́n jẹun lóògùn ṣùgbọ́n pàfẹ́ ònú ẹ̀ pàfẹ́ tí ẹ pàfẹ́ tí pé wọ́n bọ̀ ọ́ pa kú tó bọ́ pa. ẹn tí wọn pàdé ti bọ̀rọ̀ wọn bá pa. Ah. ẹ wo ẹ pa kí ni jàre ẹni tí ń pè ló ti ṣe wọn kánná kalẹ̀ yìí ẹ pa. ṣé o tán sípa fúnra rẹ àgẹ́tì yín àkíkọ́ abẹ́ ah, ni. ẹ lè gẹ́tì mi o. ẹ ti lè gẹ́tì mi báyìí. Ah. ẹ má gẹ́tì mi. sẹ́tì à ń gẹ́tì mi ní o ti da a ma gẹ́tì ara wa pẹ́. sinmi ara ń fẹ́ sinmi ara ń fẹ́ sinmi àìlò tán èèyàn báwọn ẹ wá jẹ́ abọ́ síbi tí àwọn afa sọ bàbá wa tí wọ́n ṣe tẹ́lá ìkọlù màlẹ́sàlẹ̀ kún kẹ́ wọn wọ́n ní ìgbà tó lọ sọ pé wàlá òtara wọ́n ní ọ̀rọ̀ yìí ó dojú ẹ̀ kọ́ ànábì ànábì ní ń bá wí ṣùgbọ́n wọ́n ló lè tún wá bá wa náà wí bí wọ́n bá ti ń ka ayé ìwọ náà ni tó ń bá wí hùn tààrà ló wí tá tá tí máa bẹ̀rẹ̀ ni a bá fi dojú kọ sọ bá sọ̀rọ̀. Ah wọ́n nínú àyà tó lọ náà ọlọ́run lóru gbólóyìn náà àbẹ́ẹ̀kọ́ bàbá wa rẹ̀ ń tó béèrè wípé wúkì fún yẹn wúkì fún yẹn fíìlù lè máa dì ní tí ń tọ́ka ṣiṣẹ́ tí a ti ṣe kọjá àlìkámọ̀ rẹ̀ tí dé wáì tọ́lọ́ ń lo ohun tó ti kọjá fún un tí ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tí èdè èdè lọ́ba kẹrì èdè tó pé ni gbogbo ń ta ní ìdí pátá ló nínú ló nínú bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ bá fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tẹ́fẹ́ fi lárúbáwá kọ́ ó ní bẹ́ẹ̀ ṣe kọ́ tí ì bá mu tẹ́pẹ́ ń bá ń ka ọ̀rọ̀ yẹn yọ mọ̀ pé ńgbà tí ẹ̀ ń kọ́ wọ́n ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ni. a ti wá tán a dìde ńlẹ̀ bíi tàná ń táyé kọ́ tí ó so rẹ̀ ńbẹ̀ńbẹ̀. ọ̀rọ̀ tí ń bọ̀ káìsọ ntí ó so rẹ̀ ńbẹ̀ńbẹ̀. àti sọ́ọ̀lẹ̀ ńjọ̀ǹjọ̀ǹ àmọ́ ńgbà tá à ń sọ ńta à ń ṣe ń ni àwa fẹ́ sọ̀sọ fáwọn tí ń fẹ́ ka ọ̀rọ̀ pé ńgbà tí wọ́n ń ṣe ọ̀rọ̀ yẹn o wọ́n ń ṣe o kò ń ṣe tí wọ́n ṣe lẹ́ẹ̀kan o ó ní bí wọ́n ṣe sọ ibẹ̀ lè bó ti rí nǹkan jígbé pọ̀. àwọn náà gbé wọn náà ní wọn náà nílùú tí mo ní kí ẹlẹ́yà mi máa kọ́ mi ní abc àti tòmíkẹ́ jẹ́ǹtì mọ díẹ̀ nù gbà wọ́n kú kàwé máa kọ́ mi àwa ń kọ́ mi kọ́ mi àwa débi pé wọ́n máa fi wọ̀ sí bẹ̀rẹ̀ present tense pé wọ́n fi wọ̀ sí sí ngba mo wá lọ kàsálẹ̀ àlàyé rẹ̀ máa rí i pé ókè. Okay ó lè lẹ́yìn kíní yìí o ọba àlekè ọlá ti lorú ẹ̀ láì mọye nu kùránì tí ó fi kánà tí mùdọ́rí ọ̀tẹ̀lì kánà tamani kana yaktubu seidu risalata yẹni pé ńgbà tí seidu ń ṣiṣẹ́ yẹn ń ṣe ń jojúmọ́ àmọ́ àsìkò tá à ń sọ lọ yẹn ó ti di past tense àmọ́ sẹ́yìn mùdọ́ iṣẹ́ tí ń ṣe ń gbogbo gbà sọ́ngbà yẹn lèmi máa fi sọ fáwọn èèyàn yìí pé gbogbo ẹni tí ń fẹ́ ìbò yẹn wọn ò gbọ́ ìbò jigunjigun wọn ò mọ ìwọn tátàtà tí mo mọ mo máa ń gbọnu tí a máa sọ pé ẹrù pa ọ nítorí wàá lò sẹ́yìn mi tọ́jú ẹ kó lò síbẹ̀ lójú ṣe mo ti mọ ti kéwù yẹn jú. wọ́n ti dàrú. ìyẹn jẹ́ kí n mọ̀ pé kò gbọ́ kínní yẹn. wọ́n ti dà ìlú tiẹ̀. ní fi wọ́n máa ni mara wọn. mi àgò tẹ́ la. ẹ mi àgò tẹ́ la. náà ni. wọ́n wá lọ sí jẹ́ yí pé ọlọ́run lo máa dí fọ́rọ̀ tí ò tí ì ṣẹlẹ̀ tẹ́ bá rẹ̀ tó béèrè bẹ́ẹ̀ ẹ̀dá ló ń pè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ibi tó yẹ kọjá ni pé ifi ifi yòókọ̀ fóònù kan mu wa ní mọ̀dọ́rí kọ́mọ jẹ́ mọ́ di wọ́n ní èsì ni pé gbogbo ń tọ́ kó bá ti dájú tí ó ṣẹlẹ̀ tẹ́ pé kò sí má ṣẹlẹ̀ rẹ̀ ẹ ló má dí mọ́ ẹ sọ fẹ́ni tí o ti kú pé wo arákùnrin wàlẹ́ o ti kú ẹ̀ ṣe bí ọ̀padà kú ni ah, ẹ̀ ọ̀padà kú ni ó ti kú náà máa ṣe ẹ̀ńpọ̀ ti kú sìn ní tí o ti ṣẹlẹ̀ nípa pé ó dájú pé ó ṣẹlẹ̀ ẹ lè lo mọ́dí fún wọn nígbà pé ó ṣẹlẹ̀ lọ́nà fi lò bẹ́ẹ̀ wọn níbẹ̀ pé nínú sọ́tù alimura ẹ̀ sọ́tù náà ńgbọ́dọ̀ fẹ́ sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ọlọ́run ní àtà amúrù láì fàlẹ́ àtẹ́sẹ́jì lóhùn ọlọ́run àṣẹ òun ọ̀rọ̀ òun ti dé ẹ má wulẹ̀ kanjú wa ntẹ nkpẹ bọ abọ ya o ti ata amurula ase mi ti de ẹ má wulẹ̀ kanjú njọ tí ìzọ kò tí de àmọ́ yóò de o ti de lànkalẹ̀ yìí sìn inú àwẹ̀ yìí náà labẹ́lọ́n pé àwa fi àmọ̀ràn lè bẹ́lọ́ abẹ́lọ́n wọn kálá rẹ̀ lẹ́sìn ahangbe wa láyé mọ́ yé gbà pé Buhari ló lè ṣe ló lè ṣe kótó di àwẹ̀ ẹ̀dọ́nì àtàjì pé àtìgọ̀ buhari débẹ̀ àpẹwàtí àpẹwàtí ń bẹ ní seven thousand hàn tó tó seven gan sa six five lọ́wọ́ thirteen nísìn ah, ó tún wálẹ̀ díẹ̀ ni sọlẹ̀ sẹ́nu àwọn àtàjì pé ọlọ́run o ìwọ ló lè ṣe o. bánisẹ́ àwa tí ìpòrun rọmùdánà ti fà pẹ́rẹ́ pé àdúrà wa gbà hàn wá nínú ara tèmi o ẹ̀mí tèmi o èmi mọ̀ yìí pé àdúrà wa ó gbà tá a bá wa sọ bẹ́ẹ̀ tẹ́lifà bá yín mú sìn àádẹ́sì àdúrà pọ́lọ́ jẹ́ mi rẹ̀ ogun pé ké jẹ́kò náà ni ó jẹ́ fún wa pé ẹ̀sán tó tọ́pá àdúrà gbà àdúrà yìí ọlọ́ni ata amúrò láì fàlà tẹ́sẹ̀ jèlóhù báyìí ntọ́lọ́mba ti pé yọ ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ bàbá fi máa di sọ kágbà pé ibi ọ̀dájú dé náà ni. ọ̀rọ̀ mi bàbá níbi gbólóhùn fàṣúkú àzábà bímọ kóńtùn tẹ́kí fúró náà yìí nǹkan kan bẹ́ẹ̀ tó súyọ tí ń túmọ̀ sí àmọ̀dájú. Si ọlọ́run ní ńgbà tó wá dipọ́ dájú gbangba fún wọn báyìí pé òdodo dòdodo òdodo ọwọ́ àdòdodo pátá ọlọ́run náà wá mú wọn sí ó ní ẹ lọ́ọ́ mọ́ gbádùn àmọ́ tó ń tìyà kò pé ẹ lọ jìyà pẹ̀lú yà ọ̀hàn ó ní ẹ lọ gbádùn bí ọmọ tá a fẹ́ mú ṣeré tó dáná ẹgba táwa sọ fẹ́ tí ó pé wò ó mọ nà púpọ̀ o dákun mọ nà mọ ẹ̀kọ́ tí o ní bàjẹ́ o sábà fún ní twelve. Ah, wọ́n sì nà pọ̀. a lọ bí ìgbéyàwó kan ní ọ̀sán níwò ní ọjọ́ kan ní aganu àgbàfà tẹ́ndẹ́ sọ̀rọ̀ fẹ́ pa wá lẹ́rìn. ẹ mú mi lẹ́yìn jọ́nà yáà ọ̀ka rẹ̀. ńgbàjẹ́ kọ́ sọ lọ kálukú káyé òkè pé ah torẹ́ni tí ọ ń sọ̀rọ̀ yìí ọ̀rẹ́ ọkọ ìyàwó tímọ́tímọ́ wọ́n jọ ṣe ní jamiu ni wọ́n jọ gba dókítọ̀ ni ó ní dókítọ̀ mo fẹ́ kí ọ nílọ mo fẹ́ ṣe wáàsí fún ọ nípa ọ̀rọ̀ obìnrin kíkójọ kí a máa bọ̀ rẹ̀ lójú agbo bí ẹ tó sì ṣe ìyàwó yìí ìkẹta ló ṣe ìkẹta sùlásà mo fẹ́ bẹ̀ ọ́ o mo fẹ́ kó o síwọ́ bí àǹkómi jọ tó bá ti di mẹ́rin péré má kó mi jọ mọ́. bí a ṣe sọnù. ẹ sọnù gbàgìdì mẹ́rin má kó bẹ́ẹ̀ jọ má jòjì òní báyìí kò jọ yọ o wọ́n sì ṣe kẹta lọ́wọ́ sẹ́yìn pé kẹta náà ti ń gbọ́ kó òun ó ṣe kíni o ah, àdìyàwó kẹrin. Ah. nígbà tí ó dájú pé ọlọ́run lọ́lọ́run mọ́ wọn lọ́wọ́ bá wa mú ọ̀rọ̀ kan wá ń bẹ̀ wọ́n ní ẹ wù ṣe sọ̀rọ̀ ipe imẹ́yìn mọ̀ ipe kọ̀sẹ́ nìkan tí wọ́n pọ́n lé láyé tó a pé ìyà ni wọ́n fi pọ́n lé abẹ́ rírí pé wọ́n pàpẹ́lẹ́ ẹnìkan ọwọ́ jẹ́ pé ẹ̀bùn tí wọ́n fún nìyà ṣe é rírí pé ẹ bá ní pọ́n arákùnrin ilé ẹ kàn má fún ní nítorí ìfọ̀tí mẹ́ta lọ. ṣé à yẹ sínú. ẹni ọba àtọ́yàwó àbùkù kan yẹn lọ wọ́n ní ọlọ́run máa mọ̀ sí bẹ́ẹ̀ ni kí ìyà tí wọ́n ní ìdí kó lè bá a di àmọ̀dájú fún wọn pé àwọn bọ́wọ́ yàpò wọ́n torí pé pé nǹkan bá dáyàn lójú ìpele mẹ́ta lónìí ìpele mẹ́ta làmọ̀dájú ní alákọ̀ọ́kọ́ wọ́n ní ilimuli yẹ kí ni ẹ̀rí kọ́ ló ń sọ ní Quran tó lu mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ àkọ́kọ́ ni ilimuli yakini téèyàn bá bàbá ní tí ọba táwọn bá sọ fún ẹ pé lápò mi yìí apu wà ń bẹ mo lè fẹ́ fún ẹ kó jẹ apu yìí ó sì gbọ́wọ́ lé àgódẹ̀ wù ń tòótọ́ wọ́n ní ó fi mọ̀ pé apu ń bẹ ń bẹ sẹ́mà pé àpò ló wú apple nìkan kó lè jápò òwú èèyàn nímọ̀nà pé màá jẹ apple lọ́dọ̀ rẹ̀ mi ìmọ̀ nìyẹn ẹ̀kejì ni kọ́ yọ jáde pé apple yẹn rè kí lọ́dà yẹn ayé nà lè yẹ kí ọwọ́ di àmọ̀dájú tá a rí ẹlẹ́kẹta ní kọ́ wá fi lé ọlọ́kọ̀ wá fi sẹ́nu. akóliyẹ kí inú. tẹ́ tí ẹ̀ tó fi sẹ́nu yẹn. hakoli yakini nìyẹn. ẹsọ bẹ́ẹ̀ lọ́n ti sọ. لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر kò wà ní kí ọlá ni ó jẹ́ ni ó jẹ́ hakoyeki nífa wa. àmín. tá a bá rí oore ní elimaleyeki tá a torí ní ayinaleyeki ọlọ́run bá ní parí ẹ̀ síbi kó di hakoyeki. ẹja mú sampo kan wá lára ìyàwó fífẹ́ ẹni ọrọ̀ tó dáa lọ́mọge tó dẹ̀ rìn bó ti yẹ kó rìn ọlọ́ọ́ bá wọn tí wọ́n lọ mọ́ yìí pé mo ní bùkátà sí bá a ṣe rìnyàwó fífẹ́ nìyẹn hmm. tàbá fẹ́ fẹ́yàwó lọ́nà sẹ̀ríà hmm. mo máa ń lé ọmọ ọlọ́mọ káàkiri ayé hmm. mo sì lọ torí ọmọ ọlọ́mọ lọ́gba náà ń kàlẹ́ bú ah. ìyàwó tí wọ́n bá fi jó fẹ́ ìran ní wò ó lọ ọlọ́ọ̀fọ̀ oògùn fẹ́yàwó ọwálẹ̀ gbádùn ara yín ah àkọọ́lẹ̀ pẹ́ fẹ́ra yín ti ń bẹ àmúnà tó gbà wá òfin dáwà dá sílẹ̀ lọ́rùn. lódodo ń bẹ màá mẹ́nu débẹ̀ tí má débẹ̀ àwọn tí wọ́n fi fẹ́ mìíràn mi nǹkan ní sọ́jà bí tó fi gbọ́ iye tó fi lọ sí nìkan dé torí báwa tá à ń bẹ́ ńlẹ̀ yìí ọba tiẹ̀ lọ ṣe dákúrà ẹ̀pẹ́ kíṣẹ́ẹ̀tì ni ẹni tí ọgbọ́n kọ́ àlè sọ àmọ̀pá wa ti gbọ́ yé débi pé nọ́nsẹ̀nsì ni kí ń bọ́ ń bẹ̀yẹ kí wọ́n ti yà bẹ́yẹ yà yìí níbi obìnrin sá sáǹpù láti di obìnrin orí ọmọ tó dáa ó wá sọ fáwọn tí wọ́n ní pé ẹ bá ń sọ àwọn tí wọ́n nìwọ ẹ bá ń sọ fáwọn tí wọ́n lọ́mọ yìí náà mo fẹ́ fẹ́ abẹ́gbọ́n rẹ àbọ̀rẹ́ rẹ àbí bákan àbí pé òòrẹ́ nìran ibi ẹjọ́ wà ẹbí rẹ kankan ò sí mbẹ̀ ọ̀nà míì náà tó wà tó tún ọ̀nà míì náà tó wà tó lè lọ tó fi lè súnmọ́ lọ́nà tẹ̀ kọ́ lọ́nà ti ṣẹ̀ríà o lè kọ́ lẹ́tà sí o lè ṣe sọ pẹ̀lú ẹ̀rí jawal màá sọ bó ṣe sọ. So tí n bá dọ̀ gàgà bẹ̀ tó bá yá lédè kan ẹni tọrọ ọmọ tó dáa tó sì ṣètò rẹ̀ tó sì lọ bá wọn tó ní tí wọn ní à kò tí ì lọ́kọ ìwọ náà sì ń bẹ nínú báàbò ẹni tó lè fẹ́ kò burú ẹ máa fẹ́ra yín kí nà jàmọ́ ilé mọ̀lẹ́ kí ni nìyẹn ó ní màsí pé òun lè fẹ́ nìyẹn níjọ́ wọn bá wáyé bá wá jókòó tí a ń so yìgì. Ah, àyìnlò ah, ah, oh, oh, oh. yẹ kí nìyẹn pé a bàbá ìmọ̀mù lògì ọ̀fà ẹ jòkó àwọn alágbèrè ní jòkó ajanasi tanasana wa nbẹ alamada náà gbẹ̀yìn gbogbo yìí bàbá bàbá alábàríkà ẹ gbẹ̀yìn nbẹ aa njọ náà yóò wá ọlọmọdé aláburú o ọdọ ilimọni yẹ kí nìyí kéèké awusu ní ìdí àjọ àjọ náà náà ìjọ pé aṣọ yìí fún yàn kò tí ì di òdodo alọ́bí yìí kan láìpẹ́ yìí àwọn apẹ́ tó débẹ̀ díẹ̀ dókítà kan wá wá láti ìlú Ìlọrin wọ́n ṣe lẹ́kṣọ̀ kan bẹ̀ wọ́n lẹ́kṣọ̀ yẹn ó melẹ̀ wọ́n ṣe dábìí pé tó ńlá tó so igi yìí yìí o àtúnbẹ̀ lọ́ọ̀ náà o ẹ̀ ìdọ́kọ̀ ìyàwó ìdìyàwó tán o tàwọn èèyàn láṣẹ yìí o kúkọ́ lọ́hùn sọ o tọ́lá wọn ti rírí o tó yíwọ́ o lẹ́yìn irú eléyìí o gbà wá dé ni wọ́n sọ fẹ́mi àti bàbá ìmáàmù pé kèé ṣe ìtàn fáwọn pé méjì gbangbangba làwọn rírí tí a lè so igi tán tẹ́lẹ̀ tó ká wọ́n ní ìkan ilé ìyàwó pa màálù mẹ́ta ilé ọkọ pa màálù méjì wọ́n dẹ̀ lọ sí ibi ìpàgọ́ ìso igi wọ́n ti ṣe tán wọ́n ti dé bẹ̀ wọ́n sì so igi tán wọ́n sì ń gbéyàwó lọ ìyàwó lòun ọ̀ lọ ilé ọkọ wọn. sọgàjà. So wọn lọ́dẹ̀ dàrú gbé dàrọ̀ yìí wọn fẹ́ra wọn dàrọ̀ yìí ìkejì ni wọ́n lọ padà látúnṣe lẹ́yìn ọdún gbọ́ọ̀rọ̀ ngbẹgbẹ ah. ilimọ yẹkini ni kedi hakuli yẹkini. inna hadha lahuwa la hakul yaqin fasabbih bismi rabbika al-azim. àmọ́ ìgbéyàwó tá a so igi tán tó ń jẹ́ ilimu àyínú lè yẹ kín tó bá di pé ọwọ́ adélé ọkọ rẹ̀ wọ́n jọ wá ń ṣe lọ́kọ láya nírọ̀rùn ọmọkùnrin dé nírọ̀rùn hmm. ọmọbìnrin dé nírọ̀rùn wọ́n rí jẹ wọ́n rí mu nírọ̀rùn kí lọ́dọ̀ jẹ̀mọ́ akukuliyeki tó bá rí bẹ́ẹ̀ abẹ́lẹ́ wà lè ẹgbẹ́ tí ń bẹ wá sí ilé tí apagbó nǹkan tì nítorí ọ̀kan sọ wọ ọlọ́run pé a fẹ́ gbọ́ wàásì a fẹ́ sọ wàásì táwa ka ọ̀rọ̀ ọlọ́run débi akadé ìwọ ọlọ́run tí gbàgbà gbogbo nǹkan sì bẹ̀rẹ̀ rẹ báni tó láti lẹ̀ báni tó dókè. oore ayé ẹ̀tàlì kìámà ṣe fún wa ní ilima lè yẹ kí ni aina lè yẹ kí ni àti ako lè yẹ kí wọ́n lágbára wọ ọlọ́run wọ́n lápẹ́ kò sí nǹkan tí wọ́n lọ́n tó ń gbàṣẹ lọ́wọ́ rẹ̀ kó tó ṣe nǹkan wá ṣe bá a ṣe fẹ́ yìí fún wa forí ẹ̀ṣẹ̀ wa jẹ wa òdodo ẹlẹ́ṣẹ̀ ni wa àdá ńládára wa jọ yìí ọlọmọtò aláṣìírí bí bá ń fi ìkọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wá wà ní ìṣẹ́gbẹ́ ọ́ <laughs> àṣẹ lẹ́wájáre pàṣẹ ní gbogbo wa àtẹ̀jísọ àtẹ̀jí ń gbọ́ wa àmọ́ ìwọ ọlọ́run lọ bọ̀ àṣírí tó mọ́ bá sí bọ̀ aláṣírí délẹ̀. ọlọ́run sọ wá di dáadáa àmín àwa ni o àwọn aya wa ni o àwọn ọmọ wa ni o àti iṣẹ́ wa àti gbogbo nǹkan wa gbogbo ẹni tí ń fa rí nǹkan rí ọlọ́run yóò tó lọ́wọ́ àmín àwa tí ń bẹ̀rẹ̀ wa yọ lálùbáríkà àmín àwa tá à ń bá nǹkan lọ já níyọ lórí ẹ̀ àmín ayé ọ ọdún ìta wa ń bẹ̀ ìjọ da fún wa mọ́sálásí mọ́ fún wa wàlá tóbi ọlọ́run subhanaka allahumma bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu náà wọ́n ní yabilayi ẹlẹ́yà tó mú wá one thousand nípa owó tẹlifíṣàn wọ́n jíṣẹ́ yín o nípa ọ̀rọ̀ tẹlifíṣàn wọ́n ti ṣe lórí ẹ̀ o wọ́n ti ṣe lórí ẹ̀ o kọ́lọ̀ mú jíká ní yọrí ayọ̀ lórí ẹ̀ o la hawla wala quwata illa billah ẹ̀yẹ elétò tẹ́lì elétò tẹ́lì abá kọ́sìm dàmíyàdàn bákan náà alájí wa bá àṣẹ owó ten thousand owó tẹ́lì ọkọ̀ wa o ọlọ́bùn ìlà sí rí o kò ní tán bẹ́ o àfa alámàdà ńkọ́ ó ti lọ owó tẹ́lì àwọn kan wọ́n mú twenty thousand wá ẹnìkan náà mú hundred thousand wá o.